wa gbọ́ gbogbo wa rí àmúwẹ̀ gbọ́. ìtọ́jú kí n kò máa yẹ fọ́mọ ká falẹ̀ mọ́ kéèpé ọlọ́run kó bá ẹ tán ìṣòro. àlọ́ tó lọ lọ wá padà fàmọ́ yọ. Ah, ah, ah ló wá dẹ̀bi ló wá dẹ̀bi. ohun tó pa mọ́ rẹ̀ ọ́ ló pa mọ́ rẹ̀ ọ́. àyíká nǹkan sí ọ. ló wá padà wá dẹ̀bi ẹ̀ẹ́dọ̀gùn ló sáyà ló wá padà wá dẹ̀bi ọ́. dùgbẹ̀dùgbẹ̀ tá ò fẹ́ kó já kó já ó tabalẹ̀ tá a rọ́pọ̀ ó tabalẹ̀ ó tabọ́kọ̀ ohun tó ti bàjẹ́ ó ti bàjẹ́ ooo òbí iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe káfalẹ̀ mọ́ ọmọ ó ṣe pàtàkì o àwọn lọ́la wa. bóyá kí ọmọ ọ̀dọ̀ mi bá yín máa ń gbé lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi gbàdé. ọlọ́run ò ní jẹ́ tó bá kún òun nìkan ni fọganáìzà máa yà lọ ra táyà tuntun. ó mọṣẹ́ ẹ jọ. ẹni tí mi fún lówó two bless táyà tuntun tó lọ ń pàṣẹ yìí tó wà ń bẹ tẹ́lẹ̀ tí táyà bá lọ fọ́ lórí eré ńkọ́. àǹtí ẹjọ́ mi kọ́ lórí burúkú mú ìdí ọmọọṣẹ́ mi yẹn ni èmi kọ́ ẹ má bínú àǹtí. ẹgbẹ́ mi ò ṣí yín sàn. kánẹ̀yìn jó lóríire ni ẹ̀ níwájú kò sí workshop ẹni tó ń ṣoríire ẹ wá ń ṣòṣì ẹ lọ́mú sí ẹ̀ ṣán ẹ lóyìnbó ẹ gbó ẹ wá ń ṣe ládàradà ń bíbí ìbá ẹ kó sì lọ. kàyéfì ńlá. ó gbẹ́ mi sókè lálálá ohun tó kọjá òye ẹni iyọ̀ ó gba káfí pẹ̀lẹ́ sí iyọ̀ òkùnkùn máa ní iyọ̀ ìmọ̀lẹ̀ dá ọ́ àgbà tó sọ̀rọ̀ tó làágùn iyọ̀ àfẹ́kún ló ń sùn adé tó ní iyọ̀ ah, tá lọ́lẹ̀ tú àtẹgbà ah, wà kàrà fati fati fati. bọ́kùnkùn bá kùn mọ́mọ́nù yọ olùkálùkù aláyẹ lámọ́ bí àfọ̀ṣù palẹ̀ àná mi dẹ́ ọ́ inú ẹ̀dá jìjọ ń lọ ó jìjọ ń lọ. báwo la ṣe fẹ́ mẹ́ ní fojú fẹ́ ni tí o fọ́ kàn fẹ́ ní dẹnu. gbogbo omi báyìí. àmọ́ bó ṣe ń ṣẹlẹ̀ yàn. gbogbo àbàmà gbogbo àbàmà ní forí fọlọ́sà. adétún ni yàn. ká máa bá bọ̀. kò yẹ nìkan. ohun tó kọjá òye ni. ẹ ó gba káfí pẹ̀lẹ́ sí i ó gba káfí pẹ̀lẹ́ sí i òkùnkùn máa ní ìyọ̀ ìmọ̀lẹ̀ dá ọ̀ àgbà tó sọ̀rọ̀ tó ń ń sùn akẹ́kùn ló ń sùn adé tó ní ìyọ̀ lálọ́lẹ̀ tó. tiẹ̀ lọ́wọ́ àwọn kì í nílé kọ́sọ́mà àbáyé sọ́dọ̀ àyíbá yìí pa táyà bó ṣe wà yìí fi parẹ́ kò ní jò kódà kó gbé nǹkan kò ní jò bẹ́ẹ̀ ni mo sọ fún yín iṣẹ́ orí náà wà lá ah ẹ really impress me ẹ impress me gan-an ni mi tẹ̀ mọ́ pẹ̀lú bá mi ṣe báyìí. wá wọ sista mhm. àwọn kì í pariwo ni àkínlá ọ̀dọ̀ ẹ̀ ni àwọn kan jẹ pé láti òun wá run for own talent talent tiwa fọdà Dani. a lè pọ́ ẹni tí pọ́ èbù gbogbo nǹkan là ń pọ́ ni gbogbo ẹ̀ tábàbà yín pọ́ adó rente tó sì ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ Ọlọ́run fi ràn wá o. àṣọ lórí burúkú ni bọ̀bọ̀ yẹn kò mọ nǹkan kan ṣá. nítorí pé mi fẹ́ sọ̀rọ̀ ṣé nígbà tó máa ń mi gbà yẹn mo kàn máa ń wò ni mo bá ń pèsè wọn yẹn sí èmi ni sínú ẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sí kọ́ńtẹ́ẹ̀jẹ̀ fúta àgbúgbò àlọ́ ló fi wá kọ́ṣẹ́ kò dé wá mọ nǹkan kan náà ó kàwé kò lọ́pọlọ ó kàn fọdá kò lè pọ́n kankan máa wá jókòó síbẹ̀ láti máa kọ pé ọ̀rẹ́ wá báyìí náà ṣe ń ṣiṣẹ́ fọ̀gá yéé bàtáyà àwọn èèyàn jẹ́ yéé dẹ́mi àwọn èèyàn légbodò tí máa jókòó síbẹ̀ fún two hours ó ní ètò máa ń sọ fún mi tó bá rí pé tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ máa sọ fún pé lálẹ́ pọ̀ jọ pọ̀ ẹ̀yin ò kí mọ̀ ni yes ẹ̀kọ́ máa bí máa ń wọ̀ wẹ́ bọ̀dọ̀ wọn pé torí gbẹ̀yìn èèyàn ẹ̀ máa ń jẹ máa ń like ẹ̀kọ́ fi gbé bóyá òun ló mọṣẹ́ ni àwa gọ́gọ́ la wà àwa gọ́gọ́ la wà lẹ́yìn orò ẹ̀ tó rẹ̀ fi ń ké. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ìfẹ́ kí mọ́tò yìí gbà búrò. ìfẹ́ ta ilé. no ta kẹ mi ta o n kò fẹ́ ràn mí ni. ẹ kò sí wàhálà dílà ni mi. tó bá di bíi ọ̀túnla mi fẹ́ ra venza mi fẹ́ ká jọ lọ. ah mo ń ta mọ́tò gan-an <laughs> kódà mo láwọn kọ́sọ́mà táwọn yẹn náà máa ń ta mọ́tò tó máa ń fi mọ́tò rà máa ń ṣe dílà fún wọn. sọ́dà àmú ilé ọ̀la mọ̀ tó bá fẹ́ sí ọ̀la ẹ fún mi nọ́mbà yín. ṣé fóònù yín wà pẹ̀lú. náà mi láwọn pa ètò fóònù dání ee kó fóònù wà mẹ́ àwọn aláwọ̀ yàtọ̀ fọjá gbẹ̀gbẹ̀ àwọn máa ń treat customer our right ẹ tẹ̀sí fúnra yín. bọ́ọ̀kùnkùn bá kùn mọ́ọ́mọ́nù mi ọ́ ọ̀lùkálùkù aláyẹ lámọ́ bí àfòṣùpá lẹ́yìn àná mi dẹ́ ọ́ inú ẹ̀dá jìnjọ̀ ń lọ ó jìnjọ̀ ń lọ ah, ah. Hmm, báwo la ṣe fẹ́ mẹ́ ní fojú fẹ́ ni tí o fọkàn fẹ́ ní dẹnu. ẹ̀gbọ́n ẹ ti jókòó tẹ̀tẹ̀rẹ̀ jù ẹ ti sùn tó dẹ̀ ní ìjẹ́kẹ́ sún síwájú ẹ̀yin tó yẹ pé tẹ́lifíṣà bá dọ́dọ̀ yín bùjẹ́bùdànù a máa jẹ a máa yó ẹni tó wá jẹ́ pé ó jẹ́ ọbí ọlọ́wọ̀ tí tó jẹ́ bí ọ̀rẹ́ tọ̀dọ̀ yín tó yẹ pé ibi ìbàlẹ̀ ló ti máa ń ṣàlẹ̀ jẹ ẹ bá rí sìn láìpẹ́ ti change gan ó ti jẹ bẹ̀tà tó ti ní kíkí tó pọ̀. ìgbà tí mo rí i pé láìpẹ́ ti change mo ní àbáwo ló ṣe ṣe bẹ̀rù wá ń dùn mí gan pé kò yẹ kí ó jẹ́ yìí ni gbogbo ẹ̀ máa máa lọ báyìí. ẹ eh, but o kàn ń blame mi ní báyìí sí kí ló fẹ́ kí n ṣe mo ń gbàdúrà. ẹ ń gbàdúrà àdúrà tá a bá ti ń gbàdúrà tá à ń ṣe yá àlá o ẹ jẹ́ ká tó máa ṣe yá àyàsẹ́ ẹ ẹ̀yẹn wò èyàn tó bá ṣe oògùn ẹ̀yọnú olóògùn ẹ̀yọnú yẹn tó ń sìn ó wá bọ́ sínú yàrá ṣé kọ́ọ̀pù ẹ̀ pẹ̀lú abọ́ oúnjẹ ló máa yọnu sí àbí kó wọ̀ gbòòrò ayé kó mingu máwọn olóríire kó darapọ̀ mọ́ olóríire kó náà lè ṣoríire. ó dáa mo ti mo tẹ mo wo gbogbo bíbẹ mo rọ ọmọṣẹ yín ọmọṣẹ yín kọ. ọmọṣẹ ọmọṣẹ báwo iṣẹ́ mi ìlú alẹ́ ta máa kọ ọmọṣẹ kó wa ṣiṣẹ́ èmi tíṣẹ́ bá pọ̀ ní ìjọba lọ́mọṣẹ́ kò síṣẹ́ ọ̀kan sìn rárá rárá ni o rárá rárá ẹ mọ nǹkan tá a máa ṣe ẹ wò èmi ní nǹkan tí máa mú yín rè o ẹgbẹ́ tí wà máa mú yín jáde. ohun tó pa mọ́ rẹ̀ o àìka nǹkan sí o lọ́sàáyé lọ́gùn ló wá padà wá dẹ̀bi o. falẹ̀ mọ́ káàkiyèsí bó o bá ṣe tí wọ́n ṣàtìṣe tìyẹ rẹ̀kẹ́ pé ọlọ́run kó bá ẹ̀ ìṣòro àlọ́dún náà ló wá padà fàbọ̀ náà ọlọ́run náà ló wá dẹ̀bi. mélodie. 不要吵，不要吵，麻烦你，麻烦 wá dẹ̀bi ọ́. kàyéfì hmm. àyà ó gbẹ́ mi sọ̀kè lálálá ohun tó kọjá òye ni ó gba káfí pẹ̀lẹ́ sí i hmm. òkùnkùn máa ní yọ ìmọ̀lẹ̀ dá ọ́ àgbà tó sọ̀rọ̀ tó làgùn akẹ́kọ̀ọ́ ló ń sùn adé tó ní ọ̀ tá a lọ́lẹ̀ tó bá fẹ́ fi ó sì kọ́ gbàkọ́. oníkálukú aláyẹ lámọ́ bí àfòṣùpá lẹ́yà àná ìdẹ́ ọ́ inú ẹ̀ dájí jọ. kí ni àpá ẹ̀sìn jọ. síbílẹ̀ jọ. ó di jọ̀run lọ. I'll beat you. Hmm, báwo la ṣe fẹ́ mẹ́ fojú fẹ́ mi. ọ̀rọ̀ kan kò fẹ́ ní dẹnu. àmọ́ bó ṣe ń ṣẹlẹ̀ náà. Ah, Ah, ah, Biola, you, what do you use to stab him? Where is Adejoke? Joke, just bring this, bring this one to the headmaster office right now. Ohun tó pa. rárá ìyá mi mò ń sọ̀rọ̀ kí ló tó kù ṣẹlẹ̀ pé kí ni oh mo ń bọ̀ wá báyìí sìn mo ń bọ̀ wá báyìí sìn mo ń bọ̀ ṣe báwo ni ṣáàjú kú mú pọ̀ á. ẹ̀rọ mi lè congratulation wọ́n Ah! bímọ ọlọ́run ṣe ọlọ́run ṣe kí ló bí obìnrin obìnrin àwa ah, ọlọ́run ṣe thank you doc thank you doctor àbúrò ah, láti pè wọ́n. àgbẹ̀ ni wọ́n máa dùn tó bá gbọ́. ẹ ló bọ̀dá mi ìyàwó yín ti bímọ yes ó ti bímọ. okay báwo ni ọmọ ṣe máa fi pẹ́ńsù gún ọmọ tó lè síkú ẹ̀ dẹ̀ ṣe anything sí i mean this is serious. bọ́lá ọ̀hún sọ pé olúwa ti fẹ́ mi pé ká má ṣe ọkọ sí tí wọn bá rẹ ọmọ èké lọmọ wọn understand ó ti tó ó ti tó ṣù ti gbọ́ jọ mo fọlọ́ọ̀ bẹ́ẹ̀ má ro òun ṣé mo kó lè ṣe bímọ ni má rò ó I don't want you to take it to I understand I know your pain. I know how you're feeling but just calm down take it easy mi ò fẹ́ kó o púpọ̀ ṣùgbọ́n gbọ́ mo kọ́ lọ́rùn bẹ̀rẹ̀ pẹ̀lẹ́. báwo báwo ni mo ṣe lè mo ti tọ́jú ọmọ fọlọ́ṣọ́ fẹ́ kí n máa sunkún mi má sunkún mọ́ wọn ti tọ́jú ọmọ rẹ̀ ìwọ̀n ìbá sọ àwọn ní márùn márùn márùn báwo ni mi kú yẹ̀rẹ̀ kú kú bẹ́ẹ̀ ni jíun kú jẹ́ níbo ni gbà wọlé wá. Hello? Good morning. Oh, oh sorry. I didn't know you were any. Sorry, I'm so sorry. Okay. Oh, really? Ah, oh, my daughter in one hour. Okay, bye. Bye. Yes! yes contract ti bọ́ sí mi lọ́wọ́ sá mọ́. What's wrong with you? Uh-uh, life is tough now. cool lock on now. Eh, at least ọ̀nà tí yọ alẹ́kùn sí i, Bọ́lájí ni àdúgbò eh, tí ó ṣàwọn méjì ló lọ. chill oh, now please. kí ló ń bẹ lẹ́yìn ọ̀fà tó jọ jẹ́rọ la ọmọ ẹ̀dìyẹ méjì ń jà lákìtàn wọ́n sábẹ́ kú yẹ̀rẹ̀ kú yẹ̀rẹ̀ kú bẹ́ẹ̀ ni jíun kú jẹ́ níbo níbi ń gbà wọlé wá la ò mọ̀ àmọ́ ká máa bá bọ̀ àwọn kan gbọ́n yàn. ọ̀gá wa ìwà rẹ̀ sàn lólódùmarè tó ṣàìlú. wọ́n níbi ẹlẹ́kùn ti ń sunkún. lọ́láyọ̀ ti ń yọ. ibi lọ́láyọ̀ ti ń yayọ̀ ọtẹ́ yìí abẹ̀rẹ̀ sí ní ká ló pa ti yìí tó tún gbẹ̀mí mì. ẹ àtúgbà láti lówó aago gbàgà ń ẹ màdámù ẹ wo tó bímọ. ọlọ́run olódùmarè tó ṣàìlú kó mọ̀ madam bara jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí kọ́nà má jẹ́ kán rírú ẹ̀ mọ́ o kọ́lọ́n bá wọn dáwọ́ ètò bá tún kù dúró. jọ iye ládùúà àdúrà yín ti tó ọlọ́run wọn bá ti ṣètò rẹ̀ gbogbo nǹkan láyé ló ní ètò nítọ́lọ́run wọn bá ti ṣe nísinsìnyí tẹ̀lé tó ti yẹ bẹ́ẹ̀ sábàdẹ̀ ti rí àwọn màdámù wa ó ti yẹ ká ti mọ bó ṣe ń ṣẹlẹ̀ jọ ìyá mi. bó o ní jíjẹ jàre tó ti rẹ́dì. ẹ tiẹ̀ lójú tì ṣó yẹ kẹ́ ẹ jẹun ẹ dáhùn. ọ̀rọ̀ yìí tó fura sínú ilé ẹ̀yin fẹ́ jẹun. jọ mẹ́ẹ̀rí ti ẹrù báyìí jọ torí tọlọ́run jọ ìyá mi olójú olóńgbò olójú bá ń dẹ́rù bọ́mọ mi tí mo bá ṣe ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò lè dáríjì mi kí ni mo ṣe fún ẹ ṣé ọmọ tó kú nínú ilé ó ní ká àgbàlagbà ló lé kó má jẹun mọ́. ọmọdé tó kú ta ló yẹ kíkú pa bí òun ṣe yàn àgbà rádaràda òṣì ọmọ kú ẹ̀ ń béèrè oúnjẹ ṣé yẹ kẹ́ ẹ la inú yín kẹ́ ẹ béèrè oúnjẹ. pé má ti rí ẹni ó ti máa mọ̀ tó ti yẹ pé ìgbójú ẹ ti rí ìwà inú ẹ ò ní dáa. ìgbà ẹ̀ǹpa ẹ̀ǹpa wo mi lè ṣẹ́kù ẹni ó bá fẹ́ ṣẹ́kù tó ka ṣó ti yẹ ẹni tó bá fẹ́ ṣẹ́kù tó ka lọ kúnnugún tèmi ẹ̀kú níwèé mọ́dàgbà mọ́dògbó. láàgọ́ méjì kéèyàn bá ti jẹun déèyàn bá fi fámi nínú ilé ọlọ́wọ́n fi mi bá o. ẹ kó ṣì dànù. ọ̀rọ̀ yìí tó fi wá sínú ilé. bẹ́ẹ̀ ni wọ́n bá ti torí wọ́n tẹ ọ̀rọ̀ tẹ àbọ̀wá bá ní o ṣó ti yẹ torí wọ́n wẹ́n àká lóru àìkà yìí ti ká òwúrúgúdú. ìgbà mi ọ̀gá kakọjá ìgbà ìgbà àìkà ṣe kínní táìsì ẹ̀ àìkà yìí dílé àìkà yìí dílé mi rò ó mi ọ̀gá là lè rí tẹ̀ ẹ́ rò ó. ló bá fẹ́ fi ń jẹ kòmí nígbà mú ìdán mò ń dídú mi ẹ̀gbọ́n jẹ́ mi wá wọ́n ti kú mi bí ìbá àdìgún mi lè jẹ́ jẹ́ torí ìwọ́n tẹ̀ lóye bá ti fọ aṣọ mọ́ kúrẹ̀ sínú alẹ́ nínú ilẹ̀ kí ẹ máa ṣe máa nínú ilé yìí máa kọ̀ pé ẹ fọ́gà gbogbo tó bá ṣe mọ ẹ̀ka kọ̀ pé ẹ. ohun tó pa mọ́ rẹ̀ o àìka nǹkan sí o lọ́sàáyé ló wá padà wá dẹ̀bi o. ẹ̀yin tìlú ìgbẹ́kàbọ̀ òun ga kọ́ ẹ pé nísìnyí Rosie ló sọ fún mi pé o ti dé mi ìmọ̀ pẹ́ ti di best friend. <laughs> roga ó tuntun ti bẹ̀rẹ̀ kí ló tó fi jẹ́ pé o máa ń tètè jump into conclusion. roga hmm. at least wàá kọ́kọ́ béèrè náà kí n explain fún ẹ kó tó jump into conclusion the last time tí mo travel mi ò lójú two weeks lọ tí mo fi dé àwọn ọmọ tí mo kó sí ṣọ́ọ̀bù yẹn wọ́n ti fẹ́ ẹ̀rù mi pa and i don't have a choice until come back and take care of my business. kí ni mo sọ fún ẹ tẹ́lẹ̀ ṣé bí mo sọ fún ẹ kó lè trust me even ẹni tó jẹ́ sister tó jẹ́ brother ẹ ò lè trust ẹ yín ò lè gbé ṣọ́ọ̀pù lẹ̀ kó lóun lọ síbẹ̀ òun lọ síbẹ̀ wọ́n máa jẹ́ tọ́ at least mo ṣáà ti take advice tó fún mi mo ti dé láti wá tọ́jú business mi owó tẹ́ pé èèyàn ti hustle one or two ways or the other put together kò easy láti ṣí shop na you know. ẹ ṣe ìwé yìí láàárọ̀ ẹ kúrò ní. anyways best friend Rosie báwo ni ṣo ṣáàbẹ̀ mi kó nǹkan wá. Ah, oh, oh, ok ó mìíràn pé mo máa travel láti naija lọ sí ìlú òyìnbó mi wá nílò anything wá fún ẹ of course i bought things for you na wọ́n wà nílé wà á wálé wá gbà. èmi ìwà sílẹ̀ o. why. mi ìwà náà mò ń bínú. <laughs> jọ ilé kọ́ ni ilé ẹ̀ ni. mò ń bínú mò ń bínú mò ń bínú. Oh, ok your royal majesty ẹ má bínú mà ẹ wálé wá gbà. mi ìwàlé kò wá sílé mi. Eh, ok bàbá yín kò wálé let's leave that one kí ni jíjẹ kí ni mímu. ẹ lè rìn ṣe mímu ṣé kò tó. ó yẹ jù no kí ló fẹ́ eh, rice àti assorted eh, ẹ̀fọ́ gbogbo ẹ̀. kí ló wà ẹ̀fọ́ àti ah. iyán. ẹ eh, mo máa jẹ. o lè. Eh. mo ń wọ alhamdulilayi. <laughs> ìyá bọ́lájí náà wà ní pẹ̀lú mi. àlàáfíà ni wà ó tó jọ́ mẹ́ta tí wọ́n ti gbúrò ẹ̀ o. Ah. òun ló sọ bẹ́ẹ̀ fún ó yà kó burú wọn ṣùgbọ́n màá bá sọ̀rọ̀ màá bá sọ̀rọ̀ ọ̀dà ẹlẹ́kọ̀ọ́ màá kọ̀ọ̀kan. ìyá bọ́lájì o ń gbọ́ ó mọ̀ gbà tí fífi àpèyàn pẹ̀. mọ́mọ́ ó mọ̀ gbà tó pé tó ní kó fóun lówó. náà mi ò mọ̀ pé òun ló pè mí sí ìyẹn lòun ní kẹgbọn lou, un lówó pé ọkọ ẹ sọ ẹ mọ́mì ti ní kó má fún un lówó pé torí ìnákúnà òun pọ̀. Ah, mọ́mì inú ẹ̀rín mọ tẹ̀bí akágọ̀ ń bẹ tẹ̀ ká ní mú wọn ni màá ti make sure kó fún un ah, màá ti sọ́ dìjà ti fún un. <laughs> láti ẹ̀dá ló ń jà rè yìí ìyá Bọ́lájí èmi ni mo sọ fún ìyá lóòótọ́ pé kó ra máa fún lówó ìnákúnà fífi àti pọ̀ jù àmọ́ ṣe ni mi mọ̀ pé yẹn máa sọ bẹ́ẹ̀ fún lórí fóònù <laughs> mo wà má dà wọ́n lóhùn wọ́n fẹ́ fi mí sàrán iná náà pa mo ti gbà pé yẹ pàápàá ò rí ní tó ń gbẹ́rọ̀ sí. ẹ ẹ ẹni abetrọ́sì ló fara wọ̀ mí. that reminds me ǹjẹ́ o ṣe àjọ àti mo ní kó máa ṣe. èwo nínú wọn mà. súnmọ́ sẹ́bìlà yá sára bẹ́ẹ̀ ni màmá ń ṣe. god lágbára ọlọ́run àdúrà wa dé máa gbà débẹ̀ wọn kì í gbẹ̀bí àgùntàn ẹnìkan kì í gbẹ̀bí ewúrẹ́ wọn ní fàbẹ́gbẹ́ bí o bó bá ṣe furókàn tuntun lẹ́bẹ̀ wàá máa fi tòsí dìde ni a ṣe ìdùnnú rẹ. mọ́mí ẹ ti bèrè pé kí ló dé tí mo wá rí nínú rẹ̀. ẹ kò strange sí mi bàtà pé tàlùbà ti sọ ẹ̀bẹ̀ ni mo máa ń wá bá mi ṣeré. kìnìún hmm, yàtọ̀ mo ṣe jí láàárọ̀ ẹ̀ mo kàn ń ronú àmàlà yín ni kó tí mo fẹ́ jẹ mi. ẹ ẹ rọ́láyọ̀ torí àmàlà mi ló ṣe gbéra tó ń bọ̀. mo ṣe jí láàárọ̀ ìbọn tí mo rò ní pé mo fẹ́ jà àmàlà mọ́ mi mo jà àmàlà mọ́ mi. àtẹwédú lucky you ewédú àti gbẹ̀gìrì wà ní freezer sálẹ̀ rọra lọ yọ jáde kó rọra lọ rò wọ́n ní mo ní àmàlà yín yín ni mo bá mi ṣe. ó dà fún mi ní kí n bẹ̀rù hmm. kò sí problem. Oh ló ṣe ẹ́. mo ti àwọn mo kò ti wọ nǹkan tébù mi látàná. ṣé wàá lọ láì dà sí àmì kí fi ṣóúnjẹ náà. Mm, kò sí position tó kàn fún mi mo láì dà wàhálà mo jókòó wàhálà mo dúró wàhálà bọ̀. ìdúró oh, díẹ̀. Lọ́láyọ̀, inú èyí ti sọ̀kalẹ̀. Mm àsìkò ti tó ni. ohun tó kọjá oyè ẹni iyàn ó gba káfí pẹ̀lẹ́ sí iyàn òkùnkùn máa ní iyàn ìmọ̀lẹ̀ dá ọ́ àgbà tó sọ̀rọ̀ tó làágùn ọ̀ akẹ́kùn ló ń sùn adé tó ní ọ̀ ta lọ́lẹ̀ tún káyẹ̀fì ni o. kàyéfì hmm. ńlá ó gbẹ́mi sókè lálálá ohun tó kọjá òye ẹni o ó gba káfí pẹ̀lẹ́ sí i hmm. òkùnkùn máa ní. lágbárí mi. ta ló báwo la ṣe fẹ́ mẹ́ ní fojú fẹ́ ni tí ọ̀fọ̀ kan fẹ́ ní dẹnu. àmọ́ bó ṣe ń ṣẹlẹ̀ yàn tá ló yẹ àdètún nìyàn ká máa bá bọ̀ kò yẹ nìkan. lè dé ìrànjúmọ́ mọ̀ yẹn. èwo wá ní pé ìrànjúmọ́ èmi ló ń pariwo mọ́. mo ní láti rìpọ́tẹ̀ fún bọ́dà mi ìrànjúmọ́ mọ̀ wọn àbí. what's wrong with you balaji. what's wrong with you. kí ló fún mi ṣe mọ́ náà fún. kí ló ṣe fọwọ́ mílẹ̀ nǹkan tó ṣe pẹ̀lú nǹkan tó ṣe pẹ̀lú. madam báwo la ara yín sìn yín. àlàáfíà ló wà àwọn nurse started sí ẹ lọ. ẹ ẹ mọ mi ẹ pẹ̀lẹ́. doctor ṣe bí kí n fún ah no ẹ dẹ́kọ̀ sinmi díẹ̀ because wọ́n ní that to relax tó bá tó time aṣọ fún nǹkan jẹ. ok ṣé bàbá ṣe kó tọ́jú. kó tọ́jú mo bẹ̀rù àmàlà tó fẹ́lẹ́ pẹ̀lú rédíò àti bẹ̀rù pẹ̀lú àsọtẹ́. káàbọ̀ kọ̀ mi ayọ̀ àmàlà tó ń ti. yes ma my dear how are you. kò sí ọ̀kan wọn. kí ló ṣe é gbọ́n náà. wọ́n kò sí ẹjọ́ wọn mi fẹ́ rí níta. owó ẹ̀. ohun tó pa ọmọ rẹ̀ ọ̀wọ́ àyíká nǹkan sí ọ lọ́sàn-án ẹ̀yọ̀kùn ló wá padà wá dẹ̀bí ọ. ìtọ́jú kíkùnmọ̀lẹ́ fọmọ káfalẹ̀ mọ́. gidi wo àwọn ibi àwọn àwọn bàtà tó ń ṣáná. ẹ gbà mí ṣé nígbà tí ọ̀gá ra eléyìí fún mi tọ́lẹ̀ tún fún mi ní jeans ẹni kí n kó fún kẹ́ máa wọ ni. ní sùúrù ó bẹ̀rẹ̀ jẹjẹ tiẹ̀ tó ti yẹ ẹbẹ yẹn sórí mo ti wù ẹ nínú ọjọ́ mẹ́ta yín nínú gbàtí o bẹ̀rẹ̀ sí ní ìwáwó mi tó bẹ̀rẹ̀ sí ní dekini wọn náà ti bẹ̀rẹ̀ sí ní dirun ọdẹ wọ̀nyí bí àwọn tó bá ti dirun ojú wọn máa ń yọ dáadáa ẹ fáyì ló lé digi yẹn owó ìgbà tó bá ti káyé mo rí pípọ̀ kan wọ kàṣẹ́jú sí mi ẹ̀ kàṣẹ́jú sí mi ẹ̀ kàṣẹ́jú sí mi ẹ̀ kàṣẹ́jú sí mi ẹ̀ ká ìwé mi mi ẹ̀ ká mojú bọ̀ mojú sàlẹ̀ mi mú kú ẹ̀ fẹ́ ibi ẹ̀ ọmọ yín ọmọ yín. ẹ jọ ṣe rí lójú àlá yìí. yóò rí gbogbo ṣe ṣẹ́jú ni mo mọ̀ ìwọ máa jẹ́ kí ìrìn lákúrúdete náà máa jó máa tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ ó mọ̀ pé mo lọ́ọ̀fù rẹ ìwọ náà orí tó ń dún ẹ̀kẹ́ ẹran èyí ló ń pa ní ọdún tó. nǹkan tí kùkù ṣe máa ń wọ yín nìyẹn ẹ fura yín sípò àgbà o máa wọ yín ju kùkù lọ o. ìwọ náà gbogbo tó ń sọ yìí kò dénú ẹ mo mọ ẹ mo mọ ẹ ìwọ gan pé kó mi jẹ. wá bá mi wọ yín dáadáa. sílẹ̀kùn. ẹ káàbọ̀ mà ẹ à ń yínú ní ẹ káàbọ̀ ẹ gbé báàgì wá inú òwò ẹjẹ máa yẹ gbé báàgì. mo ní kẹ́ fi báàgì mi lẹ̀ ẹ jọ mi ò ráyè gbọ́ kí ló ṣẹlẹ̀ ń sìn. mi ò lè yín nu ṣe rí ìgbà míì tẹ bá ti dé ṣe mọ̀ pé wọ́n ń mú mi ní sàwámà kéde tó wọ́n rí pọ̀rọ̀ yẹ. ṣé wàá òkè sórí yìí pé ṣá ní nǹkan tó wà ń lé ẹ ẹ ráyè ẹ ń béèrè ṣàwámà lọ́mi ṣé òkè ẹ má yẹ kíkan náà yín o ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ náà pẹ̀lẹ́ ní ṣàlàṣàlà yẹn ẹ lẹ́nu ẹ ń bèrè ṣàwámà ẹ ní rònú. ẹ̀gì johnson ni ẹ̀rù ní ojú sí ó ti fóúnjẹ ṣe yín ìyókù wẹ̀ sọ pé ah, ẹ̀ nọ́pọ̀ lẹ́kọ̀ọ́ dàgbẹ́ ẹ̀ nọ́pọ̀ lọ pẹ̀lú kẹ́nà oṣù tẹ̀ ń wọ kiri máa fẹ́jà èyí mọ̀ gan owó ètí ẹ̀mọ̀rọ̀ ẹ̀ṣọ́ àtọ́. ó dà tí mú ṣàgbà ti wá báyìí àbí ká tún fẹ́ ṣe lódùmọ̀rin ló ṣe àánú lérò búkú yìí àìká ṣe gàǹgàǹgàǹgà ẹ̀ wọ́n mọ tó dẹ̀ ń ṣe náà kẹ̀dẹ̀ rí ẹ̀ ìyẹn ọ̀dẹ̀ mí ìpè tó bá dénú ilé bẹ́yẹn kó mọ́ bí èdè sàwọ́mà ló wọ́ ẹ̀ bó bá dìgbà sàwọ́mà yẹn wàá ha ẹ ní ọrùn lórúkọ Jésù bẹ́ẹ̀ ni mo ṣe ṣàdúrà yẹn. Shut up. Why? Why are you so wicked? So selfish? Why are you sounding like this? It's not what you think. It's not. Just look at you. Gbogbo àwọn ọ̀rọ̀ ló You ṣùgbọ́n. God who made me. Kì í ṣe kan tó rò ó. Fati o ṣọlá I'm done. Ṣùgbọ́n done. Ṣé ibi tá a bá bí ìmọ̀lẹ̀ tó wà lẹ́ẹ̀ máa kú? Ayé àtọ̀ báwo ló ṣe ń ṣe báyìí pẹ̀lú ọ̀rọ̀ kí lè ẹ. ẹ mọ sọ fún ẹ̀dá alàyè kan pé báyìí lọ́lọ́ láyé ti bá gbòde. ohun tó kọjá oyè ẹni iyàn ó gba káfí pẹ̀lẹ́ sí iyàn òkùnkùn máa ní iyàn ìmọ̀lẹ̀ dá ọ́ àgbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn ọ̀ àpẹ̀kún ló ń sùn adé tó ní ọ̀ ta lọ́lẹ̀ tú káyẹ̀fì ní ọ̀. ó pẹ́ mi sọ kẹ́lá lálá ohun tó kọjá ọ̀yẹ́ bàbá bá yẹ padà sẹ́yìn bàbá bá yẹ bàbá bá bọ́dá mẹ́ mo lẹ́rù yí dẹ́ bọ́dá mẹ́ bọ́dá mẹ́ bọ́dá mẹ́ bọ́dá mẹ́ bọ́dá mẹ́ níbo ni mo ti mẹ̀ ẹ́. mẹ́. mi níbo ni mo ti mẹ̀ ẹ́. níbo lọ ti mẹ̀ ẹ́. ẹ wá ló bẹ́ẹ̀ yà sún sẹ́yìn bàdá mi dọ̀ sún sẹ́yìn. mẹ́dọ̀ sún sẹ́yìn mẹ́dọ̀ sún ẹ̀yìn yeyeyeyeyeyeyeye ìrìndókò olódùmọ̀lẹ̀ gbàbí o ọ̀dà mi ẹ̀yọ́ ẹ bá mi gbé pọ̀dá mídó pọ̀dá mídó sún ẹ̀yìn mọ́ ní ọ̀sẹ̀ mẹ́wàá yẹn ṣàmọ̀ ẹ̀rọ òdòdó ẹ̀rọ òdòdó ọkùnrin ní twenty ten. ẹ rí ojú ẹ̀rọ mẹ́wàá ló dé ẹgbẹ́ wà ní. ẹ bá mẹ́kan ọ̀yà sọ́sẹ̀ yẹn. mọ̀dámẹ́ sọ́sẹ̀ yẹn. mẹ̀dọ̀ sọ́sẹ̀ yẹn. mẹ̀dọ̀ sọ́sẹ̀ yẹn. mọ̀dámẹ́ jẹ́ wèrè tọ́sọ̀tọ́sẹ̀. ìwọ ló jẹ́ wèrè. mọ̀dámẹ́. sori mo fẹ́ dín yẹn sori kí n bá dín. sọ́sẹ̀ yẹn. mọ̀dámẹ́. mẹ̀dọ̀ sọ́sẹ̀ yẹn. mọ̀dámẹ́. ó ti mọ̀ lulẹ̀. sori ọ̀rọ̀ ẹ ti yé mi bẹ́yẹn. tó ti yé bẹ́yẹn. ó yé mi bẹ́yẹn. ó yé mi bẹ́yẹn. bẹ́yẹn. bẹ́yẹn. ó ti yé mi ṣùgbọ́n ti sọ́yìn. mẹ̀dọ̀ sọ́yìn. mẹ̀dọ̀ sọ́yìn. Ah, sórí o ti gbọ́ ọ̀rọ̀ ẹ ti yé mi pàṣán ló ṣe ọkọ wèrè òmù fẹ́ mú kù ẹ wà mọ̀ ìbé ṣe ọ́fíìsì yẹ ẹmu kò ló ti yẹ mi wá ẹmu mi ní rúùmù nílé wá ọ̀rọ̀ ẹ ti yé mi. Ọláyọ̀ Àbẹ̀bí ọmọ kò yí ẹ̀ṣọ́ èkó yí ẹ̀ṣọ́ àdìlẹ́ẹ̀dógún èkó yí akíkanjú èkó yí tí ìgbọ́fà lẹ́yìn èyí tó bá gbọ́fà lẹ́yìn ojú olùṣe Àbẹ̀kẹ́ ọkọ ẹ ló ń sọ̀rọ̀ kan létí mi mo ṣe ní kí n bá ẹ sọ. So ó ló fà kí kọ́rípù sọ pé òun ò fẹ́ bímọ lé ọmọ ẹ̀ mọ́ abẹ́kẹ́jọ ah, ṣàánú mi má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ wò ó sórí ọlọ́mọ kan kò tà sí àgàn àdúrà mi lọ́dọ̀ ọlọ́run ni wípé àwòyẹ òun ló máa máa bẹ̀rẹ̀ sí ní wọ ọmọ àní sinmi àdúrà ló ṣàrí pé mi náà dákẹ́ ṣàánú mi ọkọ mi. mi ò lè díẹ̀. àbíkẹ́ yóò má jẹ olè àní sinmi àdúrà ni àmọ́ ìgbàgbọ́ tèmi nínú ọ̀rọ̀ mi wípé sórí gbogbo yẹn ti dàbí sẹ́yìn àwòyè báyìí ló máa máa wọ̀ mọ́ nǹkan ní ríbi mọ́ láyé ẹ̀. Thank you. nítorí mo sọ pé mo mú mi ìṣẹ̀lẹ̀ ṣe ń fi mi ṣe èyí. ṣé ṣé tí o bá yín pé bí agbín pé èmi ni mo pè ṣé o máa rántí pé. ṣé mi kọ́ ni mo pè é léni. o ṣàṣà pé léni o fẹ́ máa claim right ẹ̀ pé wọ́n máa pè mọ́. àṣà ti ríra léni báyìí so nǹkan tó mátà náà nìyẹn. Ah, ṣé àti kankan ń gbé mi nínú tó dẹ̀ pé mo gbówó fún mi láti sọ mo rò pé tí màá bẹ̀ sọ talẹ̀ tó fẹ́ bẹ̀ sọ bí wọ́n ṣe mi. kí nìyẹn ṣe kò lè. ṣé o kò lè lórí ọ̀rọ̀ bọ́dà yìí ṣorí gbogbo rumors mo gbọ́ àti tèmi fún ara mi mọ̀ nípa bọ́dà yìí ó ń kàn mí lómi wípé bí kíbọ̀dẹ̀ kó kó bímọ ní èyí ẹ̀kọ́ ọmọ tó wà ní kó kú ṣórí nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí ó ti jẹ̀kọ̀ kàyéfì ńlá ṣé kò ń ṣe pé ìbọ̀dẹ̀ dọ́gbọ́n sí ọ̀la ń báyìí. láíláí àlá ò lè ṣe ó ṣe máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn

ó sì mọ jogún nǹkan mọ bá lo irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí náà ó sì mọ sọ pé bóyá nǹkan tó wà hereditary olómọ yẹ kí yọ jogún nǹkan burúkú mo ní àwọn ọ̀tá ló ń bá ẹ̀gbọ́n mi jà wọ́n sọ pé ọlọ́run máa jẹ mi ò láìkẹ́ irú ọ̀rọ̀ wo ló ń bá mi fi ṣe lọ́sọ̀gbọ́n sórí ibo tiẹ̀ là lọ náà ṣé tí ń bínú ni. yes na irú ọ̀rọ̀ wo ló ń sọ fún mi kò wá òkè na. àti ṣé tí màá lè bẹ̀ sọ ṣáà ta ló fẹ́ máa bẹ̀ sọ ogun kan yìí ni ẹ̀kún wa ló jẹ́ pé nǹkan tó wà ẹ̀rẹ́ jíjìn o tó yẹ tèmi àti ẹ̀ta bá fẹ́ra wa tó ń sin ó máa di kí kinní kan kó ṣẹlẹ̀ sí kinní kan. bó ṣe ń sọ ṣé nǹkan tó dáa nìkan tó ń ṣẹlẹ̀ tó bá sọ pé àjogún ẹ̀ ó ló máa kí n jogún nǹkan tí ò dáa a ní kájọ pawọ́pọ̀ ká gbàdúrà fẹ́ gbọ́n mi kí gbogbo nǹkan tó ń jà lórí wọn ìkókúrò lè sọ pé àjogún it's not nice it's not nice jẹ́ ká padà síbi tá a ti ń bọ̀ mi mọ̀ pé rọ̀rọ̀ báyìí ló fẹ́ sọ fún mi lénìí. àgọ́ ah, mi kò mọ ẹni tí kọ́ lè mọ̀ pé mi ọkọ ẹ̀ gan mọ́ wa ni. ṣé o dé eh. o dé pẹ̀lú dírámà ẹ̀. mo ti ẹ̀ tí ìròyìn ọkàn mi pé tó bá máa bímọ gan fún mi ó lè yẹ bí mẹ́rin ọdún. ó ti yẹ kó pa mí ni mẹ́rin kọ́ mẹ́rin ni serious sure but but jẹ́ ká pàṣẹrẹ tì torí àdúrà ni kò jẹ́ ká máa gbàfẹ́ fún mi pé fi kan gbà kan tó bá wọn jà lọ́wọ́lọ́wọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bá kà kú kò ń eré rárá kò ń ṣọ̀rọ̀ àwàdà. ní gbogbo àjálù ṣíṣí tó ń ṣẹlẹ̀ náà ẹ máa wo ẹ jẹ́ o ti ní kí n má sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ yẹn mọ́ ẹ jẹ́ ká kọ̀ tẹ́ jẹ́ ká kọ̀ tẹ́ ká gbà mí pa ẹ sọ àlà ẹ àǹfà ṣé o tẹ̀ mí kan preparation díẹ̀ jẹ́ pẹ́jọ́ tí màá ti ẹ̀ta bá máa fẹ́ra wa ọjọ́ yẹn máa ìgbà gbogbo àwọn friends mi látàdúrọ̀ gbogbo pápátá máa kó wọlé bẹ́ẹ̀ wọ́n máa mọ̀ pé ah <laughs> yeah you come here I can't wait like seriously àmì nìjẹ́ káwọn ọmọ kéékèèké yẹn kọ́ máa wo bébì. kí ni ó fi mí lẹ̀ jàre. Ah, it is well it is well like seriously baby treat your woman ever since timothy pàdé life dey change She understand me dem máa ń gbàdúrà sọ́nà pé eh, àwọn méjèèjì á máa lóra wa gbógbógbógbó ṣe understand àwa bímọ lé mọ ṣe understand a máa ṣoríire a máa ṣe many things you understand. àmín má ẹ̀fà break out. wo ló yẹ kí n sọ yẹn fún ṣùgbọ́n ọkùnrin ni ẹ ẹ̀yin ni kẹ́ má break out wa. ó yẹ kó o lè mọ kí èmi yìí break out. ọ̀rẹ́ wèrè ìwọ náà sì gbẹ́rù wèrè lẹ́kọ̀ọ́ lè di orí wú. ó ṣàrí lèbò míì tí ò lọ. n rò bí orí ẹ burú ṣé orí ẹ ṣe é burú ìwọ tó jẹ́ pé inú ẹ bu tí òróòrùn sá aláìníròónú ará Galatia àìkàbóyin kẹ àìkàbóyin kẹ bí ajá bàbá rọjí tó bàbá bàbá rọjí tí ó mọ ìmí ẹmú tó bá rí ọ̀bà bàbá rọjí fúrárì èyí ẹ̀dùn ṣe fẹ́ gbèsè lẹ́nu ká èèyàn ẹlẹ́rẹ̀gbẹ̀ wéètì mọ ẹ̀ka iṣó ṣó ti yẹ ẹbẹ yẹn ṣé ilé bàbá tèmi níbí tí ó ti wèrè fi dàbí ní àmú ní every time by time. ẹ àbíkẹ́ la béèrè lọ́wọ́ ọ̀gá ẹ wọ́n bá a mú kún owó ẹ̀ ṣó ti yẹ n tó fi ṣètẹ́lẹ̀ owó ẹ̀ tó fi jẹ́ wípé wèrè sọ ilé rẹ̀ di báǹkì dé kó alẹ̀ sí ní every day by day ṣó ti yẹ ṣùgbọ́n kékeré mo fẹ́ dọ́ra ẹ lójú listen to me sórí ajá ajá ilé tó pa ọ̀bọ orúkọ rẹ̀ èlé parẹ́ nínú ìwé ìtàn mo hàǹgì ọ̀rọ̀ mi. torí tẹ̀là ẹjọ́ irú ọ̀rọ̀ rájára tó ṣìwọ́ lẹ́ ń sọ lẹ́nu yẹn. wọn ò dára dára ló máa jọ lójú ẹ ajá ń sáré ọ̀bọ ń fò lókè ajá tó ajá ilé tó ń sáré wá fò sókè ó pa ọ̀bọ ta ni òṣà ìmọ̀ pé ọgbọ́n ká mọ̀ràn sẹ́nu daka ṣe bẹ́ẹ̀ fi ẹran ìrẹ́nu mi ẹ̀jẹ̀ ní ìṣà mọ́gbọ́n ká mọ̀ràn ká mọ̀ràn sẹ́nu ká wá ti o ṣùgbọ́n mo fẹ́ kó o la bíè níwọ̀ ọ̀gá ẹ lábèrè níwọ̀ ọ̀gá ẹ nínú kọ́ọ̀sì ẹ̀ tó jẹ́ fi tí ọ̀gá ẹ bá ti bí ọmọ kan èyí tó bá rálẹ̀ akúpin débẹ̀ ti bí ọmọ kan sí ayé ìkàbọ̀sọ́lẹ̀ ekúpin wẹ́rẹ́ àkágbọ́n wèrè ètò náà tó wú ọ̀hún wèrè tó ń bá mi sọ náà tọ̀wọ́ látàárọ̀ tí ó gbọ́ iye mú kan gbà kan ẹ mú kan gbà kan òun ló yé béèrè náwó ẹ̀ tó bá ti dé yóò ṣàlàyé fún ẹ kò kúrò níwájú mi ṣùgbọ́n. ẹ jọ ń torí Ọlọ́run ẹ mọ̀ràn lọ́wọ́ tẹ máa ṣe fún mi ṣẹ́rí tọ́gà wa bá ti dẹ́ máa pè wọ́n pé ọ̀gá ẹ wá ń bí o ẹ jọ kí ni reason táwọn ọmọ yín tán fi ń kú pípípípí o ẹ̀yin àgbàyà òṣì ẹ̀rí mu wọn sọ̀rọ̀. o mọ̀ gọ̀ ìwọ ọmọ yín o sórí ètí ẹ yorí mọ́mọ́rán yín ẹni bá ti wù ẹ́ wèlé nílé ọ wèlé rẹkọ gbé gan wèlé rẹkọ gbé ìbéwà kú sí so ti yẹ bẹ́yẹn ṣùgbọ́n kíkọ́ tí wọ́n àkọ́ ẹ nínú ilé ẹ èmi á kọ́ ẹ tí ọ̀gá bá dé màá tó nà ẹ́ nújú ọ̀gá mẹ́kọ̀ọ́ náà ráàkì mi tó ti yẹ máa wù ẹ́ lò níwàá gbà. ẹ kọ́ra yín. torí torí o máa mú ojú ẹ rí ní orí máa nà ẹ́ inú ọ̀gá dùn bọ̀ bá wọ́n mú àlẹ́ lọ́mọ lè lọ kúkú àjàyíká àjàyíká olódùmarè ló jà inú mi tẹ́ mọ̀ lóṣẹ́ yìí mo ti ẹ̀ gbà gan lówó lówó lówó àjínú wọ́ọ̀kùtù wèrè akakanlẹ̀kùn tètè ní ẹbí tẹ́ bẹ́ẹ̀ tẹ́ mú má di ṣuṣẹ́ gbà kọ́ àwọn ọ̀rẹ́ mi ti gé mi ti wá ṣuṣẹ́ ní pi ní pgc ẹ̀rù ọ̀sà yẹn tó bà mí omi má lágbé lu ayẹlẹ lọ. Why you so wicked? So selfish. iṣẹ́ kí n owó tabua ni mo béèrè o ẹlẹ́dàá mi o lẹ́nu iṣẹ́ mi ò ṣe fún mi ò. ẹ mọ sọ fún ẹ̀dá alààyè kan pé báyìí lọ́lọ́ láyé ti bá bòde. kọ́lọ́ màmá fi kan gbà kan lọ́wọ́ gbogbo wa bíbí ṣe ń wọlé bẹ́ẹ̀ ni rẹ̀ ń wọlé. kan bẹ̀rẹ̀ sí wò ní tẹ́ ń rìn lọ tẹ́ ń rìn bọ̀ pẹ̀lú ìrònú ó yẹ kẹ́ ti la sùn sà ẹ̀yin tẹ́ ti ṣiṣẹ́ látò wọ́ọ̀d tẹ́ ẹ̀dẹ̀ kan tó sùn mo ní kí wọ́n béèrè ṣé kò sí. ó sì ń kọkọ ló ṣe mo kàn fẹ́ plan nìkan ni wọn wò pé tí bá rìn díẹ̀ wọn lè wà á sórí rẹ. ẹ ṣà ẹ mọ̀ tí ìjọ sà ẹ ṣà mo ní àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ náà ó tojú sú mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sà iṣẹ́ tí mo ń ṣe ní ẹnu géètì yìí ò lólódùmarè ṣàánú mi wèrè ni o bẹ́ẹ̀ ni ó kó àdá á kó dédé di ẹ̀jẹ̀gẹ́jàgá tó bá ti dẹnu géètì wáyé gbogbo nílé tó wà ní gbogbo street wa kò ní yà sílẹ̀ bẹ́ẹ̀ tó bá ti fún ọ̀dọ́ ti wáyé bẹ́ẹ̀ àìbá agbá géètì gbàgbàgbàgbà bá a jáde sí ma fi kí ló ń fẹ́ ìwọ bọ̀bọ̀ yá dìbò ń gbẹ́rù wọn dìbò ń gbẹ́rù wọn kí wọ́n èdì sí bẹ́ẹ̀ ẹ yé mi sa o wèrè wèrè ni o ẹrù ẹ̀ nílé mi. Ah, ẹ sà ohun tí mò ń sọ yé mẹ́ṣe kékeré iṣẹ́ àwọn èèyàn máa ń fi mí rẹ́ ní ládùúgbò ni èmi àti àwọn àbẹ̀sí ká fún mi ṣe náà ní géètì. ayé ẹ mi gbẹ́rù mi ẹ mi gbẹ́rù mi ayé ká forúkọ orúkọ wọn àwọn èèyàn ìdílé ìdílé ní nàìjíríà àwọn èèyàn líláìláìláìlá ká forúkọ wọn ayé ló máa ń gbẹ́rù wọn. kí wéèdì síbẹ̀ yìí wọ bọ̀bọ̀ yìí ṣé bí jẹ́ PSB ọ́fíìsì ni ee o ọ̀gá fresh wèrè yìí o very young boy ó fresh wèrè ó tún wà nírùngbọ̀n nírùngbọ̀n ẹ̀ ó wà sùn lé ó pupa dòdòdò ní àkúnlé abiyamọ o irúfẹ́ yìí ti tíyàwó rẹ̀ wọn ọ̀sẹ̀ tó lè mú so. ok wọ́n máa dán tiẹ̀ mọ́. ok kíkà lọ. máa lọ máa lọ. ẹ ṣàmúlò pé kẹ́ ẹ fún mi ní àṣẹ ni o torí mo ní tó bá tó ti dé ibi àdá ni màá ṣàpá. no no no. torí security tèmi ò gbàgọ̀jẹ̀. ẹ ní yín àbí ó dà kò wá ní kó n sàkání yín kọ̀ọ̀kan débi pé búrú di yín ọ̀wà búyọ. ẹjẹ máa bí mi pé kí mo fẹ́ fi ṣe mi ò ṣe bébì náà wò mí o ó ṣe bàtà kéré èèyàn mi ò láìpẹ́ ẹ fẹ́ mi lówó dà owó ìdúrà wẹ̀ ya five hundred. gbogbo tó pè yẹn o pé bó ṣe pọ̀ tó ni gbogbo five hundred k ló sọ bẹ́ẹ̀ yẹn. ṣó pọ̀ ni. five hundred thousand naira. n gbọ́dọ̀ mi kò pọ̀. ó pọ̀ èmi ló sọ sórí fún àbí five hundred thousand naira ó sọ sórí fún tí wọ́n ní assistant adébáyé paris ẹ máa sọ̀rọ̀. ẹ̀gbọ́n mi ẹ ti take a personal ẹ má bẹ ẹ tọwọ́ bá ń pẹ̀lú checkbook. when you talk to your dad ẹ lè change rárá ẹ kò ṣàlè bí. Ah, ah. daddy na give her. Ah! Yeah. Ah, you ó béèrè ps4 láti jẹ two mo ní kó lọ́ọ́ máa lò ah! bẹ́ẹ̀ ni mo sọ ah! òun náà mọ̀ máa fún ẹ ṣojú o ṣáàdì tọwọ́ mi lápò oh, bí o ti bá ní agbára ẹ ni màá fún ẹ wàá manage ẹ nítorí àwọn yìí wà mọ ìwọ ṣù just manage what I have. mo ní ìdè ìgbọ́dọ̀ mi. bí o ti bá lágbára màá ṣáà fún ẹ oh, lóde tó yìí lè ṣe báyìí. ló ṣe oh my god lórí five hundred k. <laughs> mo ní ìdè ni. wà ṣòwò kó tó lè lówó mo tún máa ṣẹlẹ̀ wà fún ẹ ní one year no má yẹ kí n pè one year ó lè dà yẹn pé six months eh, màá fi ṣiṣẹ́ wa gba two fifty another six months màá fi sharing mi wa I get five. wọ́n lè ṣe ìṣèjọba ìlú fún mi gbogbo mi. Ah, àmọ́ bó ṣe oh my god tó ti jẹun. ẹ fi mi lọ́rùn jẹ mu ẹ fi mi láì gọ́tẹ́ ẹ̀ ṣe. o ti jẹun. ó gbẹ́ la sókè lálálá ohun tó kọjá òye ẹni. ṣe bá pẹ́ wọ́n ní ká tún máa rìn dé supermarket. exercise àfẹ́ ṣe wọ́n. exercise ló ló gbà fẹ́ fún How are you? Someone can help play with you. Is that how you used to do? Fún mi lọ́wọ́. Fún Is the madness mad you? Show Hey, no àwẹ̀rẹ̀ ni? Èló gbọ̀ngàn no ní? Talk to me. Hey, no lọ ní jọ̀pọ̀ lérè ẹ lọ́lọ́rin jọ ọlọ́rin. wíì wíì wíì wíì. ẹ ṣe má fi kan gbà kan yánà àní rírú ẹ mọ́ ṣe. báwo ló ṣe ń ṣe káwọn obìnrin báyìí máa ń fi báyìí dúró kí ló ṣẹlẹ̀. Ah, ah, oh. gbogbo wa bìyàmù ẹ wá ń gbọ́ ẹ wá gbọ́ gbogbo wa bìyàmù ẹ gbọ́. Ah. ìtọ́jú kí n kò máa yẹ fọ́mọ ká falẹ̀ mọ́ ká kíyèsí bó o bá ṣe tí wọ́n ṣàtìṣe tiẹ̀ rẹ̀ ké pé ọlọ́run kó bá ẹ tán ìṣòro àlọ́ tó lọ ló wá padà fàbọ̀ yọ ló wá dẹ̀bi ló wá dẹ̀bi. dùn kí n kò máa yẹ fọ́mọ ká falẹ̀ mọ́ ká kíyèsí bó bá ṣe tí wọ́n ṣàtìṣe tiẹ̀ rẹ̀ ké pé ọlọ́run kó bá ẹ̀ tán ìṣòro àlọ́ tó lọ lọ wá. Ah! Àbí kọ́lọ́ mama fi kan gbà kan lọ́wọ́ gbogbo wa bíbí ṣe ń wọlé bẹ́ẹ̀ ni rẹ̀ ń wọlé kí ló fa di ọ̀rọ̀ yóò kí ló ń bẹ lẹ́yìn ọ̀tá tó jòjé lọ ó ta kọ́kọ́ ohun tó rọ̀ mọ́ ló máa pọ̀ ó ó mi sókè lálálá ikú òjijì tó wọlé ta ló mọ̀ dírọ̀rọ̀ o. kí lẹ ṣe ń gbọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe kí ni mo ṣe orí mi olónífẹ́ mi mo fẹ́ ẹ kò ní nǹkan kan àdìjọ struggle àdìjọ sọ́fà mi kí ni mo ṣe fún ẹ tó ń pa mí lọ́mọ jẹ kí ni mo ṣe fún ẹ tó ń pa àwọn ọmọ mi wọ láwọn kí ni mo ṣe pé wọ́n sùn kí ni mo ṣe tó àdìjọ wọ́n fọlọ́ọ̀dẹ. bàbá mi ló wọ́n fọlọ́ọ̀dẹ lọ́la. can you stand up please? jọ́tò rán jọ́tò rán dìde náà báwo ṣe máa pa àwọn ọmọ wa. kí ló ń sọ ọgbọ́n láwọn ta ló mọ̀ kọ́ ló ń pa mí lọ́mọ jẹ ta ló mọ̀ kọ́ ló fa ọmọ mi ṣògùn owó ta ló mọ̀. àbí kìíní èyí tó wà lẹ́kù second time èyí tó wà lẹ́kù third time ó ṣẹlẹ̀ ta ló mọ̀ tọ́wọ́ ló pa wọ́n tọ́wọ́ ló fa ọmọ mi ṣògùn owó. owó bíi ti báwo àbísábàbí lásán ni. kí ló sọ o ti rọ́ọ̀dẹ̀ àbí o ti rí dìndìrì tó mọ̀ ọkọ̀ àwọn ọmọ akú tó wá pé lọ́jọ́ kejì wọ́n gba contract fifty million twenty million tá ló mọ̀ pé wọ́n lọ pa wọ́n wọ́n mi. ṣe kí ló jẹ́ ìṣe kí ni wọ́n ṣe. sábà bí lásán ni stop now o tó sọ yìí kò possible kí n máa ṣe orúkọ bẹ́ẹ̀ náà. o ti fẹ́ bẹ̀rẹ̀ kú òṣì o ti fẹ́ bẹ̀rẹ̀ kú ranù ìkà ni ẹ́ èṣù ni ẹ́ ìkà burúkú ni ẹ́ nítorí mi ò ṣe ọkọ fún I have not done anything to you. I have lived with you in true love. Kò sí kan tó béèrè tí mi ò ṣe fún ẹ. kọ́lọ́ màmá àfikún gbà kan lọ́wọ́ gbogbo wa bíbí ṣe ń wọlé bẹ́ẹ̀ ni rẹ ń wọlé kí ló fa di ọ̀rọ̀ yóò kí ló ń bẹ lẹ́yìn ọ̀fà tójó jẹ́ lọ ó ta kọ́kọ́ ohun tó rọ̀ mọ́ ló máa pọ̀ ẹ má sọ fún ẹ̀dá àlàyé kan pé báyìí lọ́lọ́ láyé ti bá bòde. ṣé báyìí méjì lẹ pè ní tẹ̀sán pọ̀rọ̀ wa èmi mo dẹ̀ jókòó yìí ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ. ọ̀rọ̀ ká fẹ́ bá mi sọ orí tí ò ní ìdí nìyẹn tá a ṣe mọ wa ṣe fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. ọ̀rọ̀ ṣáà ní ilé títí káfọ́bẹ̀ bu ẹnu náà la máa fi sọ ẹ sọ̀rọ̀ náà. wà á òótọ́ ni wọ́n bá a ní gbé àwòrán gẹ̀gẹ̀ a má padà fọwọ́ ètì síbi kan ọ̀rọ̀ ọ̀dá mi ni mo fẹ́ bá yín sọ àbí ọmọ ọdún báyìí ló bẹ́ẹ̀ ni bí àwọn ọmọ wọn ṣe ń léraléra ẹnì ẹ̀yìn bílíìfù etí wa ti kàn tábà rìn títí báyìí gbogbo àwọn ọmọ máa ṣèké lẹ́yìn wọn tàdé mọ̀ pé wọ́n tó máa sọ ṣojú wa ń gbà mí gan a ní ẹ̀gbọ́n wa o kí ló máa tó o ra wọ́n ní ẹ̀gbọ́n wa àtẹ́ǹdì o wọ́n máa ń sọ fún wa lójú wa báyìí pé ẹ̀gbọ́n wa ṣe kó ṣògùn owó ni a ti defend wọn títí àwọn ọkọ tá a fẹ́ sọ mọ́ mi ẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ mọ̀ wọ́n lè má fẹ́ jẹ́wọ́ fáwa tó bá wa kéré sí i má ṣàjẹ́wọ́ fẹ̀yìn kí ni èyí ti ń pọ̀ jù àbí. Ah. wọ́n sọ̀rọ̀ ń gbèrò ẹ̀gbọ́n yín tẹ̀ ń dì àṣà pé ń ṣáájú owó náà mo fẹ́ bi ẹ̀yin léèrè nǹkan kan lọ́kàn tí ṣé ẹ̀mí yín sọ fún yín pé ṣe lẹ̀gbọ́n yín ṣògùn owó. màmí màmí màmí ẹ wò à ń gbọ́ ọ̀rẹ́ lọ́wọ́ ó ti ń lára omi etí wa ti kún ta àwọn alámọ̀kọ́ tá à ń gbọ́n ta màmí àwọn àgbàlópò òótọ́ ni pé òkú òǹfarapamọ́ fẹ́ni tó máa sin tí bọ̀dá bí ò ti lè jẹ́wọ́ fún wa ipa àwọn tọwọ wọn di at least wọn sọ fẹyìn tẹbi wọn náà. bóyá wọn ti sọ fún mọ́mì tí mọ́mì fẹ́ ṣe sọ fún wọn. mami ẹ wò mí nípa òfin yìí o kó má di pé ẹ̀gbọ́n mi máa pa gbogbo ọmọ wọn tán ọ wá jẹ́ pé àwọn èmi àbá ẹ̀gbọ́n mi lókun náà máa ń fẹ́ lò fògùn èmi kéré o. àwùjọ bìlà èmi náà ṣe ìtàn ìwájú yìí ah, ikú náà bí ọmọ mi jẹ́ kí mi rúrú ràn ẹ wo ṣe fẹ́ gbọ́ mi ọmọ gbọ́lá hàn tèmi ọmọ mi ò ṣògùn o kíní kan ni mo fẹ́ kẹrin kò sí bí ẹ̀dá náà ṣe tó láyé yìí yálà olówó olọ́rọ̀ olọ́lá ó jẹ́ ní tí ẹ̀dá kan ò jẹ́rí lábẹ́ ọ̀run tí ò kọjá àdánwò kò sí àwọn ànábí ọlọ́run gan ọlọ́run dán wọn wò ẹ fi ti ànábí àyùbá ẹ ti gbàgbé ìtàn ẹ̀ ní ẹ fi ṣàríkọ́gbọ́n ni káṣẹ̀ tó wá sọ ẹ̀gbọ́n yín lẹ́ẹ̀lẹ́ẹ̀bí ta lọ́lọ́run ò lè dán kò sí dánwò. ẹ̀gbọ́n mi ò ṣe gbòòrò ibikíbi tó bá ti ń sọ̀sọ́ kó sọ yẹn tẹ́ ẹ bá fetí nígbọ́ tẹ́ ẹ bá ti lè fún wọn lésì àbí tẹ́ ẹ bá mí sì tẹ́ fẹ́ fún wọn ẹ kúrò ńbẹ̀ bí èèyàn ẹ kúrò ńbẹ̀. ẹ wo mú mi ẹ pè wọn ẹ bá wọn sọ ẹ bá wọn sọ níbi tó ti ń gbọ́ ó lè má lè jẹ́wọ́ fà wá láti defend wọn tó alákọ̀ọ́kọ́ àmúwọlọ́ ẹlẹ́kejì àmà à báwo ló ti mú mi ẹ bá wọn sọ ọ tó ń bá dẹ̀ wá jẹ́wọ́ fún yín tó sọ pé ọ̀rọ̀ àwọn ò rí bẹ́ẹ̀ ẹ bóyá kẹ̀dẹ̀ kẹ̀wọ́n àkọ́tẹ́ máa bá wọn ṣe sí ni ó ti ń pọ̀ jù àkùdẹ̀ ń dojú lásán mọ́nà. gbogbo wa bí àmọ́ ẹ wá ń gbọ́ ẹ wá gbọ́ gbogbo wa bí àmọ́ ẹ gbọ́ ìtọ́jú kí n kò máa yẹ fọ́mọ ká falẹ̀ mọ́ ká kíyèsí bó o bá ṣe tí wọ́n ṣá ti ṣe tiẹ̀ rẹ̀kẹ́ pé ọlọ́run kó bá ẹ tán ìṣòro àlọ́ tó lọ ló wá padà fàbọ̀yọ ló wá dẹ̀bi ló wá dẹ̀bi. ẹ ká ṣe alihamudulilayi. alihamudulilayi. alihamudulilayi. alihamudulilayi alihamudulilayi rabili alamin. alihamudulilayi rabili alamin. bàbá wa ẹ jẹ́ ká gbé ọlọ́run bá tóbi. màmá wa a ti rí ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ ti wà ah, ẹ ṣe wá fa. gẹ́gẹ́ bí ìbéèrè yìí àti istiara tí a ṣe ọ̀nà àbáyọ tí ó wà nínú ọ̀rọ̀ tí ẹ sọ kalẹ̀ ni pé kí wọ́n má bímọ lé ọmọ tó wà nílẹ̀ mọ́. kan ṣọmọlé létí kan àfa iṣẹ́ mọ̀ pé àwọn bàbá wa ní kò dá kéèyàn ṣọmọlé létí kan wọ́n ní tá a bá ṣọmọlé létí kan àti ní dáadáa àti ní dàkejì èèyàn ò lè sọ ohun tó lè ṣẹlẹ̀ sọmọ o. màmá wa ẹ fún àsìkò yìí ni ṣùgbọ́n tí ọmọ náà bá dàgbà wọ́n wá lè bímọ ni àmọ́ ọmọ tó wà nílẹ̀ yìí a ní láti máa kún fún àdúrà lórí ẹ̀ ká má bàa rí ogun fìkàngbà kan mọ́ tí wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà àlàyé ṣẹ̀ṣẹ̀ yé mi kì í ṣe pé wọn ò ní bímọ lé àmọ́ kán sì jẹ́ kọ́dún gorí ẹ̀ kó dàgbà dáadáa kán tó bí mi lè ní. àfà ẹ dàgùn ṣe mo rí pé mo ṣe gbogbo àlàyé fún yín níbẹ̀rẹ̀ kó tó di pé bá mi ṣe é sí ara sí ẹ wò ṣe má tàn yín etí mi ti kún ní gbòòrò ara ń mí pé mò ń jáde mò ń rìn títì àgbà àtọkọ akin mo fi ń gbé àmọ́ àwọn ọmọ mi tó kù ẹ gbọ́ ara wọn ti kọ́ oríṣiríṣi ni wọ́n ń sọ kódà kìí ṣe pé wọ́n ń bọ́ sẹ́yìn wọ́n sọ wọ́n sọ̀rọ̀ lójú wa ni pé ṣe ni fatiu dọ́gbọ́n sí ẹ dákun afá ẹ wò ó ṣe ríbi tá a dé ẹ jẹ́wọ́ fún mi ṣé bẹ́ẹ̀ mi mo bí ẹ dákun tó bá jẹ́ pé ó ṣe é kí lọ́nà tá a fi lè bàjẹ́ ṣé fatiu ṣó ṣáájú ọ̀la ni. màmá wa kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣáà máa bímọ lé ọmọ tó wà nílẹ̀ tí wọ́n bá ti bímọ lé ọmọ tó wà nílẹ̀ kò ní sí ọ̀rọ̀ fìkan gbà kan nínú ayé wọn. kọ́lọ́ màmá fìkan gbà kan lọ́wọ́ gbogbo wa bíbí ṣe ń wọlé bẹ́ẹ̀ ni rẹ̀ ń wọlé kí ló fà di ọ̀rọ̀ yóò. fún mi lọ́wọ́ fún mi lọ́wọ́. kí ló fẹ́ fowó ṣe. mi gbọ́. kí ló fẹ́ fowó ṣe. ọ̀hún oh, kí mo fẹ́ fowó ṣe àbí ọ̀ sọ ọ̀ ní fún mi lọ́wọ́ ò ní fún mi lọ́wọ́ àbí. ẹ kí ló fẹ́ fowó ṣe. no dollars no problem ní problem o ní ṣòro àbí kò sí wàhálà kò sí pé kò ṣòṣì o ní fún mi lọ́wọ́ no problem the only problem tó kàn wá ní pé kò ní sí problem guys. is o fún mi lọ́wọ́ àbí kí ló dé pẹ̀lú ẹ̀ Hello, five naira o o fẹ́ fún mi ní five naira. one thousand ní. pẹ́ẹ́tà tìyẹ́yẹ́ yìí tàbí ẹ̀jẹ̀ kan náà mo ṣiṣẹ́ fún ẹ for ninety days during twenty four hours o fẹ́ fún mi lọ́wọ́ o fẹ́ fún mi ní five naira ní problem mayori wo rẹ́rìn sí ẹ ọ wo kò dàbí dáadẹ́ the Belvedere then. I'm free. I'm free. Ṣùgbọ́n o ní problem. Ṣé bó ti tọ́ sọ fún àbí? Báyọ̀ tí ní ẹ̀tọ́ wá fẹ́ sọ yẹn fún ẹni. Ó jẹ ẹyin mi tán. Ó wá fẹ́ fọ́ ẹyin ẹ̀. Ó fẹ́ fọ́ gbogbo iṣẹ́ rẹ̀ fẹ́ ẹ̀ lọ. No problem ò ní ṣe rẹ̀ ṣùgbọ́n. one thousand ni mo fún ẹ kì í ṣe five naira. ojú ayé là ń lò kọ̀ọ̀rọ̀ ayé lágbára ti ṣe hello tiwa yeah i'm very sorry i won't be able to have long conversation with you Yeah, i have some visitor I'm going to have a meeting in my láìpẹ́ yìí aṣọ wa important tó yẹ hello tiwa i'm fine and you. How's everyone over here? Hey, eh, it's just a matter of time. I will cope, I will cope. What about the landing? Oh, okay, my regards to you. <laughs> All right, I will talk with you later. Thank you. Yeah. Ah, hello, Mr. Grandpapi. Hi, Chama. Báwo ni? Ṣé hello, pa? Ọ̀rẹ́. Kí ló ṣẹlẹ̀? Adé. <laughs> Ah, wa ókè mo wo show yìí kan lórí YouTube eléyìí tẹ wá ṣe ní London ní ṣé August kọ́ nìyẹn. okay okay no no it was ending of September yes wow. it was in London yes. wow show yẹn bam gan o in fact I love your way of music <laughs> Oluwa ma fún yín ṣe. ah àbí ṣe mo ẹni tọ́nà máa fi yọnu sí báyẹn gbogbo nǹkan tá a bá ti ṣe títà ni so a máa ń ṣe show everywhere in the world Italy Europe name it all over the continent kò sẹ́ni tí ò mọ̀ gàmpa. bàbá aṣọ́yẹ̀ gan ló ti ẹ̀ fún mi ní inspiration pé tí má ti dé sí nàìjíríà mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ wá ṣe welcome party fún mi. ọ̀rẹ́ mi lè sọ pé ah, ah, a máa rí <laughs> trust me now. <laughs> so bẹ́ẹ̀ ṣe máa bá mi greet location yẹn tẹ́lẹ̀ fi máa táwọn ìmọ̀ àmọ́ ń gbòòrò bí mo ti wọlé ṣá. kábàárí pariwo ẹ̀ àbí kábàárí polongo ẹ̀ káwọn ẹ̀ mọ̀ pé olówó ọlọ́rọ̀ ti dé. bàbá <laughs> so how do you go about it kí lẹ́yìn fẹ́ ṣe mọ̀ pé àwákọ̀ dàbí kúkú ni tẹ́yìn bá ti sọ oúnjẹ tẹ́yìn fẹ́ jẹ we make sure we bring it to your table. ẹ no no no kò ń ṣe nǹkan tó pọ̀ rẹpẹtẹ báyẹn o mo kàn fẹ́ pé àwọn ọ̀rẹ́ mi bíi mélòó kan kọ́ ṣáàlì mọ̀ kí mo ti wà ní town ni. déètì wo náà. on the nineteenth of this month náà ni. ṣé mo free i will be there for one pm so take note. so how do we go about the money. Um, tó bá ti ń di ọ̀rọ̀ owó báyẹn ẹ má jẹ́ kéènì fún yín price torí aládàá ńlá lè yìí mo máa anyhow ni so ẹ jẹ́ ká hand over ẹ̀ manager mi he will give you a good price. well tó bá jẹ́ àwọn organization ni a máa ń bill wọn for forty fifty upward million naira ni forty million fifty million bọ́tọ́nùgbò jẹ́ yín bẹ́ẹ̀ dẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ṣe bá wa sọ̀rọ̀ tí má tẹ̀sán ogun mọ̀ pé grandpa go ní bínú for twenty million i think that's okay. that's fair enough. Ah, okay ah twenty million eh it's not too much nǹkan tó bá àwọn èèyàn jẹ téèyàn bá lówó ẹ̀ lọ́wọ́ kó àti pé grandpa ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ <laughs> very very expensive anyway effort fọ́ọ̀dà account yín sórí mi so first thing tomorrow morning because mo tún bọ́ọ̀lù tètè lè book yín torí olórin tó ń gbóná téèyàn bá tètè book ẹlú máa já kí <laughs> so first thing tomorrow morning màá rẹ̀ mi thirty million naira sí account yín. Oh, me me me na no just worry Sherry. rí ọ̀rọ̀ ni ọ̀rẹ́ mi ti sọ yẹn kò kí ń sọ pípò máa ṣe nǹkan kó má ṣe ẹ sọ pé twenty million naira nísìnyí báyìí sí ó lò máa send thirty million naira ah, ọ̀rẹ́ mi bó ṣe wà ẹ́ na fucking big boy. wà á lẹ́bi ẹ máa jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ twenty million to thirty million. Ah, ah. I know what I'm talking about. Ah. mo ti ṣe scan test yẹn mo dẹ̀ result ti ti jáde wọ́n dẹ̀ tún confirm pé ọkùnrin náà ni. Ah, ọkùnrin. yes ẹ kí ló ṣẹlẹ̀ are you not happy. mo wà okay mo wà happy but mo máa ń wish kó jẹ́ bí ìbejì obìnrin. <laughs> ìbejì obìnrin obìnrin kọ́ obìnrin ni èmi ò fẹ́ bèjì o ẹ̀ẹ̀kan ti tó mi tí wàhálà àbẹ̀jì bá ṣẹlẹ̀ ń sìn nǹkan máa bá mi kó ni. àkí ló ṣe ìbejì kò sí ọkọ tó ṣe ìbejì nǹkan tó nídìí ni pé ìtọ́jú tó bá lè ṣe rí mi àrà kò sí wàhálà ẹ̀nà ẹ wò ó kọ sí rí tó yà pé o kàn fi mí lẹ́ni kí n bọ́lọ̀ sọ̀rọ̀ fúnra mi ọ̀gbọ̀n nǹkan tó wù mí nǹkan láti tó wù èmi o. ẹ mẹ́ta. mẹ́ta mẹ́ta làtẹ̀wé yìí. mẹ́ta ni a ti ṣe ń sọ̀rọ̀ méjì gan-an anẹ́yọ̀kan ẹ̀ tí wọ́n á ní mẹ́ta mẹ́ta ni kọ́kọ́. wá wọlé tó máa ṣe sọ̀rọ̀ síkùn bí àgbà ẹ̀yin kí lẹ máa wá jẹ báyìí sìn. wọ́n ti wá òkè pọ̀ náà àwọn lítà lítà lítà tí a máa ti ṣe ẹ ọmọ lórí àlè máa fi ní ẹ ti tó. I'm getting tired of this my job. The job is very, very tedious. Oh, really? Yeah. you are now a man, not anymore a boy. In fact, Dad, the worst part of it is the traffic situation. You can't imagine I spent over three hours in traffic today. Uh, you have to get used to that. You know, that's that's that's the situation we find ourselves. Anyway, uh, I believe it's a matter of time. I will stick up. tó bá wù ẹ́ kò kọ́ ọ̀wọ́ tẹ̀lé mú ẹ̀ wálé ṣáà make sure pé o bá mi. ẹ ló ṣe yín. ẹ kí ló ṣe yín. ẹ pẹ̀lẹ́ ṣé ilé ọbẹ̀ tẹ́fẹ́ lọ́wọ́ báyìí ṣá. ṣé àkọ́kọ́ tẹ̀ bá mi kọ́kọ́ ní. ìdílé eh. tó yẹn. ìdílé tó yẹn. ẹ̀rẹ́. na okay kò sí wàhálà máa bá yín láìpẹ́ máa bá yín ní ìbàdí. kò sí wàhálà mo kàn ń wá ìròyìn ìta mi náà sọ̀rọ̀ ẹ̀ uh, okay máa jọ ẹ̀ ní ìsìnkú kò sí wàhálà. àǹdí ẹ ti fẹ́ jáde nìyẹn. àbí náà <laughs> uh, ìjọba mi get káàkiri. Yeah. Yeah, Yeah, dad. Dad. Dad. Dad. Ah. Yeah. Yeah. Kí ló ṣe? kí ló ṣe ah! Ah! ẹ gbà ah! yé ọlọ́wọ́ ti. níbo níbi ń gbà wọlé wá la ò mọ̀ ọ́ ká máa bá a bọ̀ ọ́ kan gbọ́n yàn. ifá tó bá ro kókó dé o. Ọ̀rúnmìlà tó o bá rọ̀ sàkó bọ̀ ìwọ la wo èmi lọ gbẹ̀rí iwájú ọpọ́n ogbọ́ èèyàn ọpọ́n ogbọ́ olùmúlọ́tún ọlọ́kànrún ló ṣe àárín ọpọ́n ìta gbangba òde ọ̀run ìbalẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkóyẹrí alápò ìwà má fi re pe bi má fi bi pere má fòlùlù fọhùn o bó bá ṣe rí ni kó wí o wàá lòdì níta hmm, kò dí ara rẹ fà ó ní mo dé eré mo rìn eré èmi nìkan nìkan ni mo mọ̀rìn àsìkò rìn lẹ́sẹ̀ àṣẹ̀ṣẹ̀ kórè ọ̀rọ̀ lẹ̀ tán mo wọlé dé bí ọmọ níhun èmi kì í ṣọmọ níhun ìrìn àsìkò ni mo mọ̀ rìn lẹ́sẹ̀ adíyá fún ọba àbíní níjọ́ tí nǹkan ó nù wọ́n ní kinní kó má bàa nù ọ́ ìgbésẹ̀ báyìí ni kò gbé o kò sì gbégbèsẹ̀ náà nǹkan náà sì nù. lọ́láyọ̀ lọ́láyọ̀ ẹ̀mélòó gbogbo ifá yìí wípé ní o ti bímọ mi ló jẹ́ kọ́mọ tó wà nílẹ̀ òkú. ṣé ifá wa ń parọ́ ni. o ò bímọ o dà sórí rẹ mọ́. ee mo fẹ́ kó o tẹnu mọ́ bó bá ṣe rí ni kó o wí o ṣé bẹ́ẹ̀ ni. òdìmọ̀dìmọ̀. Hmm ó lọ́lọ́gbọ́n ń dirù ọlọ́gbọ́n ń tu òdìmọ̀dìmọ̀ tún padà dìmọ́ ròkò Bọ́láyọ̀ tó bá ṣe wípé o ò bá bímọ mi á jẹ́ pé ọkọ rẹ lọ́mọ mi ta. Tọ́láyọ̀ jókòó padà síbi tó wà. mo ní kó jókòó ó mẹ́ńtò wá bá ní èmi alẹ́ bí oṣù abókù sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ láyédè tó mú ọ wá bí kò sẹ́ni tó mú ọ tó mú ọ wá bá mo ní kó jókòó mo mọ̀ wípé o wà temperamental bọ̀ lọ́wọ́ yìí o gbọ́dọ̀ bínú tó bá ń fẹ́ solution sí nǹkan tó ṣẹlẹ̀ yìí jókòó. mo fẹ́ bi ẹ́ léèrè ọ̀rọ̀ kan mo sì fẹ́ kó dá mi lóhùn kí a bá lè mọ bí a ṣe fẹ́ clarify gbogbo nǹkan tó wà nílẹ̀ ìyá ọkọ rẹ̀ ńkọ́. mọ́mí ṣe ti wọ́n mo sọ ṣá wọ́n ní tí ẹ bá tẹ̀lé mi wá sí ọ̀dọ̀ bàbá yìí pé àtúnṣe máa wà. kí wọ́n fi tètè tó pé ẹ lè lọ ẹ ní láti tẹ̀lé mi ẹ tẹ̀lé mi o. Ah, ah. ṣé ó possible kí n bímọ mi kí n wá máa fowó ara mi ṣe ni ẹ báwo náà ṣe máa sọ fún wa àti ìyàwó ẹ pé mi ni mò ń ṣe yín tíwọ náà adẹgbàrú ọ̀rọ̀ rádaràda bẹ́ẹ̀ yẹn gbọ́. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yàtọ̀ sí kan tèmi sọ mi sọ pé sọ pé ẹ̀yin lè ń ṣe mí ṣíṣe yàtọ̀ sí pé àtúnṣe ṣe tó kàn wá láàrin ẹ̀yìn tí wọ́n gbọ́ Yorùbá mà ẹ gbọ́ Yorùbá náà wọ́n ní tí ẹ bá tẹ̀lé mi wá síbẹ̀ àtúnṣe á wà solution á wà sí problem mi ẹkùn tẹ̀lé ọ lọ síbẹ̀ ká dẹ̀ bá wọn sọ kọ́dẹ̀ sọ̀rọ̀ tó fẹ́ sọ kọ́ béèrè tó fẹ́ béèrè kọ́dẹ̀ sọ̀rọ̀ tó máa ṣe kí gbogbo wàhálà tó wà lọ́rọ̀ mi kú kúrò lẹ̀. ètò ẹgbẹ́ ìwọ lẹ̀ ṣe mí ṣe bí ẹ̀wọ̀n pé kò sí ọdún máa ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ tẹ̀lé mi. pé láwọn nǹkan kan náà ló ń sọ yìí. ọmọ Yorùbá àjìnlẹ̀ máa ń ní ó dẹ̀ mo kúrò lẹ́ni téèyàn máa fi má fi hàn mí kò yẹ báyìí mùsùlùmí òdodo ni mí o tí wọ́n fúnra rẹ̀ dẹ̀ mọ́ ẹni jọ̀wọ́ gan ló bá mi nídìí pé kí n máa torí tọ̀lé kiri mi ò ń ṣe é mi ò dẹ̀ ní títorí tiẹ̀ kí n bẹ̀rẹ̀ báyìí àwọn tó bá rú ẹ lójú tí n tó sọ fún ẹ tí wọn náà bá gbàgbé pé ó pé lóòótọ́ ni burú ibi tẹ́ ẹ bá rìn dé tó fi sọ pé pé mi ni mò ń ṣe yìí ẹ pé àwọn onítàn yín kan náà wá bá mi nílé kan wá sọ lójú àmọ́ ní ti lílọ ó ti yé mi dáadáa dáadáa ṣùgbọ́n fẹ́ kẹ́ mọ kínní kan màmí ẹ máa lọ ilé yìí ẹ máa lọ. ẹ máa lọ fẹ́ wọ mi ni àbí máa gbé mi. anyhow ẹ máa lọ wọ́n lẹ́yìn àtúnṣe sí kínní kan ẹ lẹ́ẹ̀ lọ mùsùlùmí bá wò ẹ lọ ẹ lọ ni mo sọ ẹ máa lọ. sọ pé èmi ni mò ń ṣe àwọn ọmọ mi. Hmm. hmm. wà ní fààyè mo bẹ̀rẹ̀ fún jẹ́ ajuni lọ ẹ jẹ́ kí kórè mi kété kárùn ó mi kété kíjì burúkú má ṣe yà lọ́dẹ̀dẹ̀ mi tọmọtọkọ ìbá lónìí kí á rí ẹ̀wò bẹ́ẹ̀ ṣe ń ṣe yàn àmájú yín ṣe ẹnì ìṣòro ṣe yìnyín ẹ wo ó mà ṣe o kò tètè wà bí kápẹ́ mo tètè wà bí ó ṣeé ṣe kọ̀rọ̀ mi dájú báyìí lọ àwọn ìbí mi pàápàá kó bá jẹ́ pé wọ́n mọ̀ láti kékeré báyìí kó sì wá jù mí sọ́dọ̀ iye mọ́já jù ànúbò ibẹ̀ ló yẹ kí n gbé dàgbà ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí ìyá yìí bá dé bílíjọ́sí ilé méjì rèé mo ti kọ́ báyìí bàtà ẹ̀sìn jọ̀rọ̀ jọ̀rọ̀ ni mo ti kọ́. ẹ kọ́lé yẹyẹ. ṣé wọ́n rí o kékeré rẹ̀ yẹ o mo tún wá gba kọ̀ǹtùráǹtì ìjẹ́ pé iṣẹ́ oríṣiríṣi ń wọlé mọ́tò mẹ́ta rẹ̀ mo ti rà. kẹ́ríkẹ́rin bá máa rà jíìbù yín bá máa rà lẹ́sẹ̀ yìí ẹ̀yin rẹ bá gbé o. ẹ kọ́rọ̀ yẹyẹ. ẹ ṣe máa dùn ṣàdúrà mi ní kíkún àmọ́ kẹ́yìn wá ṣàdúrà ẹ̀ èmi náà lórí ìkànnì máa kọ́ ọ̀ṣun mo fẹ́ kọ́ ọ̀ṣun bá mi jó kí yé mọ̀jà pàápàá jó ẹ̀yìn ó pé ẹ̀ bá mi gbé gbá ọpẹ́ o ẹ̀ bá mi gbé gbá ọpẹ́ wa. ọ̀ṣun ọ̀ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àrè abiyamọ lọ́jọ́ ewu abiyamọ lọ́jọ́ tó burú tó do tẹrùn ilé olúwẹ̀rí kì í gbẹ ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú àtìlẹ́yìn mi. mo dúpẹ́ ẹ̀yin ìyá mi mo dúpẹ́ o mi mọ̀ rí yín bá o ẹ ṣé wo ẹ ṣé wo. ọ̀ṣun nífẹ̀ẹ́ kí ló kọ̀ rẹ̀ fatiu ó yà ọ̀ṣun nífẹ̀ẹ́ ṣe kíá ọ̀ṣun sọ̀rọ̀ ìyá ayé gbà mí o ìyá ayé gbà mí ó dàgbà mí ojú ti pọ̀ lára mi o ìyá ayé gbà mí gbà mí ojú ti pọ̀ lára mi o ẹni tó tó gbà mí là ké pè o. Fatiu Fatiu Fatiu ẹ ẹ òdúpẹ́ ẹ ẹ ṣe wo ẹ̀yin ẹgbẹ́ kọ́lé yẹ̀yẹ́. Fatiu Fatiu tọ̀rọ̀ sókè Fatiu sọ̀rí mi kí n mọ̀ wọ̀ aṣọ funfun ẹ bá ń kọ́lé yẹ̀yẹ́. ó máa ju yín ṣe elédùà ó wà pẹ̀lú yín ọ̀ṣun ò ní fi yín lẹ́ǹgbà kọ̀ọ̀kan níbo ni ìbá fojú sí ẹ rí mi báyìí ọ̀kan sọ àjànàkú tí mi gókìjìkìjì ni n ò ní mi n ò lókè mi lẹ́yìn ọ̀run afúnṣọ́ni ẹ ṣé mo dúpẹ́ o. ìyá ọmọ ẹ jẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ onílẹ̀ àti lọ́wọ́ ọ̀ṣun ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ olóyè ayù àbíyamọ lọ́jọ́ ewu tòjò tẹ̀rù ilé olúwẹ̀rí kì í gbẹ hmm, ìyá àbúrò etí yín mélòó ṣé bọ́rọ̀ lẹ fi ń gbọ́. ó hmm. ní sáré má ṣàgùn ṣàgùn má sáré oògùn ló lọ́jọ́ ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo orí ẹlẹ́dàá wa ò sì ní gbàbọ̀dì ṣé ẹ rí ọmọ tẹ́ rí ọmọ ọlọ́lá ni o hmm. Hmm. yóò lọ́lá yóò lọ́lá yóò lókìkí débi pé ẹ̀yin tẹ́ ẹ bí gan inú yóò mọ̀ dùn lórí rẹ̀ ẹ̀ mọ̀ dúpẹ́ lọ́wọ́ elédùn wa ni àmọ́ ìyún tẹ́ ẹ bá lè sọ́ṣọ̀kò tó yín gírí kẹ̀sì tìtù lórí rẹ̀ o nítorí ọ̀rọ̀ rẹ̀ ti lẹ́bọ lẹ́rù ọwọ́ ti ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ ni tó nígbà tí ó bá dàgbà tó dẹni tí ń fẹ́yàwó lẹ́dẹ̀ tí ó bá máa ṣe abiyamọ ẹ wàá ṣètùtù fún o nítorí ìgbà tíyàwó rẹ̀ bá nínú oyún tó ti bí kan lẹ̀ tí ó bá tún ní kóun bí kejì kó máa di wípé ìkan ò ní bá kan lẹ̀ elédùwà ò sì ní fìkan gbà kan lọ́wọ́ gbogbo wa o ẹ múra sí i o ẹ múra sí i o. Ah! ìyá ọ̀sùn ẹ̀sìn tó tó yìí ah mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ wọ́n mú ìyá rẹ̀ náà wáyọ̀ wá dúpẹ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni ó yá yọ̀ àbí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ìyá ọ̀ṣun ọmọ ẹsẹ̀ gudugudu méje yàyà mẹ́fà nínú ilé ṣé tí mo ń rẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. ah ó máa ń sick normal sickness ni tó bá dé sick tá a ti tọ́jú ẹ̀ ó ti tán nìyẹn. eléyìí kọjá sick ó dákú gbọ̀nràn gandan ni àgbà tí mo gbé délé ìyá ọ̀ṣun ìyá ọ̀ṣun ló wá bá mi ah àdúrà ni mo bù ya lọ́pọ̀lọpọ̀ ẹrú àwọn ìyá nì nínú ìlú kí ni bá máa wí nísìnyí. ìyá ọ̀ṣun ìyá ọ̀ṣun tẹ̀ ń tẹ̀rù mọ́. mami ẹ wo ọlọ́run àlá òun ló bá mi ṣe o kì í ṣe ìyá ọ̀ṣù kankan. wúwo ni tèmi ọ̀ṣù tèmi kan náà jàre ẹ̀ wò kó sẹ́kọ̀ọ́ tó yẹ ò tẹ̀lé ń pariwo yẹn mi ò tẹ̀ fẹ́ máa gbọ́ orúkọ àwọn èèyàn bẹ́ẹ̀ nínú ayé mi bí wọ́n fẹ́ máa gbọ́ sí fún wọn mi ṣe iṣẹ́ àwọn òṣìṣẹ́. sórí ìyá ọ̀ṣù tèmi sọ yìí ṣé mi è kírun ni àbẹ́mi è gbàwẹ̀ bó o ṣe ń kírun yìí èmi tí mo fi lé ẹ lọ́wọ́ ni ọbaàrún kíkí nínú ilé yìí ni ìwọ kọ́ lọ́ọ́ làwọn alágàn mùsùlùmí àti wálé sọ pé ayédáyé òyìnbó ká mọ fojú egbò tẹ́lẹ̀ o ọmọ wa sì kì í wọ́n de mọ́lé tí ò bá sírù yá ni kíni kí n mọ sọ àmọ́ dúpẹ́ lọ́wọ́ ìyá ọ̀ṣun o mo dúpẹ́ mo tún tọ́pẹ́ dá sọ wá rí ó kù nìbọn ró ìyá òun sọ fún mi àwọn nǹkan tá a ṣe wọ́n lọ́mọ rẹ ní lọ́wọ́ ṣùgbọ́n wọ́n tún wá sọ pé kì í sọmọ náà nǹkan kan bẹ́ẹ̀ ń sàlẹ̀ ní tọ́wárí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o a ṣe kó tó di pọ́ ọmọ rẹ lọ wọ́n sì ní ìwọ́tọ́ jẹ́ ìyá rẹ̀ ló ṣe o. àwùsùbìláì èmi ò tójú bọlé o ibo mo fẹ́ fi àláòsì tí mo fẹ́ lọ́ọ́ máa tójú bọlé kan fọ́tíù bọ́tà bọ́tà bọ́tà bọ́tà ẹ eh, wákàtí wákàtí gbogbo èkó. àwí ìlú àti kékeré ó tún dàgbà mọ́ ọ la. ọkọ mi bọ́ọ̀ lára ẹ̀ ṣó ti wà ókè alhamdulilayi ó yà ọmọ àyẹ̀wò gàmá àṣìjú àyẹ̀wò gàmá wọn ti ṣe gbogbo nǹkan tí gàmá yìí máa ń sọ láti kékeré mo ti gbọ́ ṣùgbọ́n ilé àlè gbọ́. àyẹ̀wò gàmá yìí ṣe ìmọ̀ èmi mi ò jẹ́ kó tójú wọlé náà wá tójú tó wọlé bọ́lá Simbiat Simbiat ẹ dákun tó o bá gbọ́n tómi tó o lè gọ̀ tómi ni táwa sọ pé ẹ̀dá yóò yìnbó láàmú fojú egbò tẹ́lẹ̀. ṣe rí abẹ́rẹ́ ẹ̀yin ọmọ ẹ rí abẹ́rẹ́ ẹ̀yin lẹ fa wàhálà sínú ayé àwọn ọmọ yìí. nítorí kálẹ̀ ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ wú àgbọ́yé ọ̀rọ̀. ẹ̀sìn mi ò fààyè gba gbogbo ọ̀rọ̀ olórìṣà olóṣùn nǹkan kan tẹ̀ ní. ká tiẹ̀ ní ẹ̀yin ò lè tan ọ̀nà tí àwa ń tàn yìí ṣé bí ẹ bá gba ọ̀nà àdúrà tẹ́yìn mọ̀ tẹ́ ẹ bá fi jẹ́ kí gbogbo ohun tó ṣẹlẹ̀ kó kọjá can you see it i have to tell you the truth ẹ̀yin ilé fa nǹkan tó ṣẹlẹ̀ yìí. ìgbà tí nǹkan ọ̀dẹ̀ wa lọ dédé rárá mọ́ mo wá òwe kì í wá wọ̀rọ̀ kan fi ṣàdá mo tọ àáfàá kan lọ. brother rafael ṣé bọ́rọ̀ náà ṣe rí nù. ẹ kẹrẹ mi ṣe ní ìfà. bó bá wá rí bẹ́ẹ̀ kristi ara ńlá wá sí èyí náà sọ̀rọ̀tà ní mr king ọba afinimọ̀nà báyìí ń lọ lọ́wọ́n ọba ọlọ́wọ́n wà fi wá mọ̀nà bàbá ṣe wá rìn lórí ọ̀rọ̀ yìí ẹ̀yìn ẹ̀wọ̀ ẹ̀mẹ́jì love. Allah. Allah Akbar. Allah Brother Fatih. Brother Cousin. Ẹ̀ǹdẹ̀. Ẹ wá rí. Ẹ ṣe gáfárà fún wa. Mo fẹ́ bá Brother Fatih mo fẹ́ bá wọn ní gbólóhùn. ṣe máa kúrò nínú ìṣòro tí wọ́n wà yìí ó ló ṣe kókó sí mi jù mo fi títóbi ọlọ́run ọba mo fi bẹ̀ yín mo sì mọ̀ wípé ọlọ́run ó ti ara yín gbọ́ àdúrà wọn lọ́la nàbí wọn kàn. ẹ ǹlẹ́ ṣe rí ọ̀rọ̀ àdúrà àti àwẹ̀ láwàá fún ọjọ́ mẹ́rìnlá gbáko ẹ gba àwẹ̀ yìí tí ó gbóná dáadáa bó tilẹ̀ wò ó wá kéré mọ́ tó ẹ wá ní sọ fún ẹ̀dá ọlọ́run kankan pé ẹ fẹ́ gba àwẹ̀ àbẹ́ ẹ̀ ṣe àdúrà ẹ̀ẹ́n gan ìyá yín tó bí yín tó dẹ̀jẹ̀ lé yín lórí ẹ mọ̀ sọ fún un. àti ìyàwó mi náà. àní bó ń tàn ṣe lè súnmọ́ yín bíi ká san ọrùn tó ẹ mọ̀ sọ fún tàn ṣé wàá rí àwẹ̀ àti àdúrà tá a lẹ́gbà yìí hmm. kìí ṣe pé bóyá ẹ wàá da ṣe o àwa gan náà á wọlé alúà pẹ̀lú yín kódà gan ọ̀dọ̀ wa ní àyín ńlẹ̀ tí wá ṣe débi pé ẹ ní sọ da ọlọ́run kankan lọ fẹ́ ṣe ẹ wá rí nídàkejì ẹ̀wẹ̀ ẹnìkan ń bẹ ní sàkání yín tó dàbẹ́ ni pé ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ onítọ̀hún yìí ló dàbí ẹni pé òun ló da nǹkan sí sàkání yín tí làásìgbò yìí fi ń wáyé kódà yóò tún wá máa lépa yín ní ìsìn lílépa tí wà ń lépa yín ẹ gbọ́ gbogbo láburú tó bá fẹ́ máa wá ṣe lẹ́yìn ìgbà tẹ́ bá ti gbàwẹ̀ àti àdúrà yìí tán láburú yìí ó wá padà lé lórí nígbà tí láburú ìbá padà lé lórí tán kò wá ní kó ń ṣàkání yín gbà kọ̀ọ̀kan débi pé búrú ju yín ọ̀wá búyọ ìràwọ̀ yín ọ̀wá tàn káyé gbogbo aburú tó ti ṣe fún yín yóò wá dà lé lórí brother Fatiu ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà tẹ́ ẹ fẹ́ fi débi ọ̀la yìí ẹ wá gbúdọ̀ sọ fún ẹ̀dá alàyè kankan bó ti lè wó kéré mọ́ tó ẹ mọ́ sọ fún ẹ̀dá alàyè kan pé báyìí lọ́lọ́ láyé ti bá bòde ẹ gbọ́ kò jẹ́ bó ti jẹ́. àfà ẹ ṣe ọlọ́run àdúró ti yín ọlọ́run àfún yín ní agbára àti ìmọ̀ sí ẹ̀jọ̀ ṣe ti máa ṣàti ṣe tẹ̀sí sọ ìgbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n. pẹ̀lú ògo lọ́nba àti àtìlẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wasallam. ìgbà tí àwọn ọmọdé wa kú ní ṣiṣẹ́ ń tẹ̀lé mo bá ní kí n wá àfà lọ ìgbà tí màá débẹ̀ wọ́n ní wọ́n ti jọ́ lọ́rùn pé. ẹ alájà èèyàn mọ ẹ gbọ́ bójú ò bá ń ponírè gbogbo alágẹmọ lòdì gbọ́dọ̀ pa. ṣe rí ọ̀nà tí a bá fẹ́ tọ̀ Ifá tọ́ wa láti rí solution sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí èmi ni mò mú dá yín lójú. ṣé àwọn tó ti kú máa padà. ọmọbìnrin mi ò jẹ́ ká dúpẹ́ pé àwa wà láyé àwa láyé ara wa ṣe bẹ́ẹ̀ yẹn rèé àlàáfíà lẹ́wà ẹ ò sì tí ì kú kò sí nǹkan tí ọlọ́run ò lè padà ṣe láàrin ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá wo inú ìwé tẹ́ ẹ gbé dání ìyún Kùránì ẹ rí i pé Sáràtù bó ṣe dàgbà tó ó padà tún bímọ láyé ṣé báwa ń dàbí ọgbọ́n ni ọlọ́run ló ń sọ dòdòdò. ohun tó pa gbogbo wa bìyàmù ẹ wá ń gbọ́ ẹ wá gbọ́ gbogbo wa bìyàmù ẹ gbọ́. ìtọ́jú kí n kò máa yẹ fọ́mọ ká falẹ̀ mọ́ ká kíyèsí bó bá ṣe tí wọ́n ṣàtìṣe tiẹ̀ rẹ̀kẹ́ pé ọlọ́run kó bá ẹ̀ tán ìṣòro àlọ́ tó lọ́ọ́ lọ́ọ́ wá padà fàmọ́yọ́ ló ń wá dẹ̀bi ló ń wá dẹ̀bi. ohun tó pa mọ́ rẹ̀ ó pamọ́ rẹ̀. já ó tabalẹ̀ tààrọ́kọ̀ ó tabalẹ̀ ó tààrọ́kọ̀ ohun tó ti bàjẹ́ ó ti bàjẹ́ ọ̀hún òbí iṣẹ́ ń bẹ lọ́rọ̀ wá láti ṣe káfalẹ̀ mọ́ ọmọ ó ṣe pàtàkì ó àwọn lọ́lá wa àwọn lọ́lá wa ọdún tó bá.